والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونجي سي أجوك السلام من أسو الأولى ìjírà fourteen forty four tó ṣe dédé ọjọ́ kẹta nínú oṣù December miladi two thousand and twenty-two mẹ́sàlásí ńlá Al-Madina Center lógun masoni bi. a tẹ̀síwájú pẹ̀lú àlàyé ilé tí a bẹ̀rẹ̀ sí ní ṣe fúnra wa nípa. àwọn ojú ọ̀nà àtọ̀ láti sọ ìgbàgbọ́ òdodo ẹni eléyìí jẹ́ ìpele ẹlẹ́kẹta ti ìgbẹ̀yìn lórí àkọlé yìí abẹ́rẹ́ ọ̀rọ̀ wa lónìí pẹ̀lú atawassul téèyàn bá fẹ́ sọ ìgbàgbọ́ òdodo rẹ̀. ń bukata láti mà nípa àtẹwọ́sọ̀lù àtẹwọ́sọ̀lù òun náà ní káfí nǹkankan káfí sí àtẹ̀gùn torí pé gbogbo ẹni tí bá ń ṣàdúà tó fẹ́ tọrọ nǹkankan lọ́dọ̀ Allah yóò wù ká pé àdúà òun jẹ́ gbígbà ní kíákíá láì jẹ́ wípé fífalẹ̀ bá a. gbogbo ọ̀nà téèyàn wá mà bọ́yá pé tó ń bá gbarú rẹ̀ yóò jẹ́ kí àdúrà yóò tètè gbà òun náà lèèyàn gbà òun ló bí àtẹwọ́sọ̀lù àtẹwọ́sọ̀lù nínú òfin ṣẹ̀ríyà oríṣi méjì ni tẹwọ́sọ̀lù ń sàáyí wọ́n tẹwọ́sọ̀lù ń bá ọ̀tẹ̀ tẹwọ́sọ̀lù eléyìí tó lálàáfíà àti tawassul eléyìí tí kò dára tí ò sún wa tawassul èyí tó dáa òun náà ni kọjá pé nǹkan tó o fẹ́ fi ṣe àtẹ̀gùn tọrọ tó o fẹ́ tọrọ yẹn ó ń bẹ nínú nǹkan tí òfin ṣẹ̀ríyà tọ́lá lè fi irú rẹ̀ ṣàtẹ̀gùn látàrí pé wọn bẹ nínú nǹkan tí sẹríà tó la fẹ́ fi ṣàtẹ̀gùn lọ́fà ló fi lò ó lílò tó lò yẹn lọ́nà tọ́tọ́ péyàn pé kéyàn gbà lò yóò sọ tàwásùlù rẹ di tàwásùlù sahih tàwásùlù eléyìí tó lálàáfíà. oríṣi kejì tá a ní àtàwásùlù al àbí tawassulun ghayru sahih fífi nǹkan ṣàtẹ̀gùn eléyìí tó ṣe pé kọ̀ lálàáfíà fífi nǹkan ṣàtẹ̀gùn eléyìí tó ṣe pé kọ̀ tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà. oríṣi kejì òun náà ni kò fi nǹkan tí ṣẹ̀ríyà tí ó gbà ká fi ṣàtẹ̀gùn ṣàtẹ̀gùn àbí ntọ́gbà pálí fi sàtẹ̀gùn kó fi sàtẹ̀gùn gbọ́nà tí sẹ̀rí ọ̀farama eléyìí ni wọ́n ń pè ní tawassulun baatil ẹ jẹ́ ká wo àwọn èèwọ̀ gan ẹni tawassulun sahih àwọn àpèjúwe wo ló sì bọ́ sábẹ́ tawassulun baatil ẹ rí i pé. Allahu azza wa jal òun ló ní àwọn orúkọ eléyìí tó ṣe kó sùn àjò tí ẹ sì ní àwọn àròyìn eléyìí tó ṣe pọ̀ ga jù àkọ́kọ́ nínú àwọn nǹkan tó jẹ́ tawassulun sahih òun náà ni kí a fi àwọn orúkọ Allah àwọn èyí tó jẹ́ pé àwọn orúkọ tó sùn àjò ní àwọn orúkọ tó rẹwà àjò ní ká fi ti àtẹ̀gùn síwájú Allah mímáa fi àwọn orúkọ Allah eléyìí tó rẹwà jù èyí tó sùn àjò ti àtẹ̀gùn síwájú Allah eléyìí wọ́n ń pè ní tawassulun mashru' tawassulun sahih ọ̀nà téèyàn máa wá gbà láti fi àwọn orúkọ Allah sí àtẹ̀gùn fún àdúrà téèyàn ń ṣe ọjọ́ oríṣi méjì oríṣi àkọ́kọ́ òun náà ni ká fi àwọn orúkọ rẹ̀ lápapọ̀ wọn ṣàtẹ̀gùn ká fi àwọn orúkọ Allah lápapọ̀ wọn ṣàtẹ̀gùn láti fi tọrọ nǹkan tá à ń fẹ́ gẹ́gẹ́ bí ó ti ṣe wá nínú hadith ilé tánàbí sallallahu alaihi wasallam tó pè ní àdúrà ìpájú wàhálà àti ìdààmú nínú rẹ̀ wá pé allahumma inni abduk ibnu abdika ibnu amatik nasiyati biyadik maadin fiye xukumok. عدل في قضاؤك أسألك بكل اسم هو لك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك من بيع pẹ̀lú gbogbo orúkọ kan Mọ n bẹ ìwọ Allah gbogbo orúkọ kan tó jẹ́ tiẹ̀ tó o fi sọra rẹ̀ àbọ̀ sọ̀kalẹ̀ nínú tírà rẹ̀ àbò fi mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ àbò tiẹ̀ gbé pamọ́ sínú ìmọ̀ tí ń bẹ lọdọ eléyìí tó nìkan n gbogbo àwọn orúkọ yìí eléyìí jẹ́ ọ̀nà kan nínú ọ̀nà tá a máa fi fi àwọn orúkọ Allah tá a máa fi sátẹ̀gùn yàní pé kó o fi àpapọ̀ àwọn orúkọ rẹ̀ kó o fi bẹ́ẹ̀ kó o fi tọrọ ntọ́nfẹ́ lọ́dọ̀ rẹ̀ oríṣi kejì òun náà ní ká mú orúkọ rẹ̀ kan pàtó ká máa fi tọrọ nǹkan tá tọ́ba ń tà ń fẹ́ mu ká máa fi tọrọ ń tà ń fẹ́ yẹn lè jẹ́ oríṣi kejì gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìgbà tí Abubakar radiyallahu anhu tọ́tọ̀rọ̀ lọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam kọ́kọ́ ládùú àkàn. tó wọn máa ṣe nínú sọláàtì òun anábìnrin kan máa sọ pé اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم nínú أدعي أنا anábì ترى فريجي àforíjì ó sì ní ìparí àdúrà yìí ó ní wọ Allah wọ ní Al-Ghafur aláforíjìn lọ́pọ̀lọpọ̀ Ar-Rahim olùkẹ́ni eléyìí túmọ̀ sí pé anabi sallallahu alayhi wa sallam ọbẹ̀ Allah pẹ̀lú fífi méjì nínú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù sàtẹ̀gùn nígbà tó ti pé èkíní kejì ó kọ méjèèjì yìí àwọn ni wọ́n ṣe rẹ́gí pẹ̀lú ntànàbí sallallahu alaihi wasallam ń fẹ́ tọrọ ń bè ó ti tọrọ àforíjìn ó tún tọrọ kẹ́ ó wá parí rẹ̀ pẹ̀lú pé innaka antal ghafurur rahim oríṣi kejì òun náà ní ká máa fi àwọn àròyìn Allah ká máa fi sàtẹ̀gùn sí Allah ká máa fa àwọn àròyìn Allah ká máa fi ṣàtẹ̀gùn síwájú Allah eléyìí náà ọ̀nà tá a máa gbà á lò ó pín sí méjì ká fi gbogbo ẹ̀ lápapọ̀ ká fi ṣàtẹ̀gùn síwájú Allah bí ká sọ pé Allahumma inni as'aluka bi asma'ika al-husna wa sifatika al-ula Allahumma inni. أسألك بأسمائك الحسنى وصفاتك العلى والله Allah mo ń tọrọ lọ́dọ̀ rẹ pẹ̀lú أتى orúkọ rẹ tó rẹwà jù àti àwọn àròyìn rẹ tó ga jù gbogbo àwọn àròyìn ló fi ṣàtẹ̀gùn síwájú Allah oríṣi kejì òun náà ní ká fi ọ̀kan pàtó nínú àwọn àròyìn Allah. káfí sàtẹ̀gùn síwájú Allah yẹ bá nàbí sallallahu alayhi wa bó ti ṣe sọ nù àdúrà ya Allahumma bi'ilmika al-ghayb wa qudratika 'ala al-khalq ahyini ma 'alimta al-hayata khayran li wa tawaffani idha 'alimta al-wafata khayran li. ìwà Allah. mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ pẹ̀lú ìmọ̀ àkọ́kọ́ tó ní àti agbára rẹ tó ní láti ṣẹ̀dá kó o mú mi máa bẹ láyé láàyè nígbà tó o bá mọ̀ pé ìsẹ̀mí ló lóore jù fún mi kó o sì gbẹ́ ẹ̀mí mi kọ́ pa mí nígbà tó o bá mọ̀ pé ikú ńkọ́ òun ló lóore jù fún mi èyí túmọ̀ sí pé al-ilmu wal àti ìmọ̀ àti agbára tí méjèèjì jẹ́ méjì nínú àwọn àròyìn Allah òun náà ní tánàbí sallallahu alaihi wasallam tó lò pàtó láti fi ṣàtẹ̀gùn síwájú Allah lórí àdúrà eléyìí tí ń tọrọ ń bí. tọ́ ẹsẹ̀ mà pé tánàbí sallallahu alaihi wasallam ń tọrọ yìí olúwa ẹlẹ́dàá wá ṣe fún un. bákan náà nínú pé à ń sàtẹ̀gùn síwájú Allah pẹ̀lú ọ̀kan nínú àwọn ìròyìn rẹ̀ pàtó wọn náà ní mímọ sí as-salatu fa nabi sallallahu alayhi wa sallam bàtú sọ pé allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin. وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد nítorí àwọn àròyìn Allah wọn ń bẹ nínú àdúrà yìí Allahumma salli ala Muhammad kama sallaita ala Ibrahim Allahumma barik. على محمد كما باركت على إبراهيم gbogbo àwọn eléyìí ìròyìn ni fún Allah ṣùgbọ́n wọ́n ń pè wọ́n ní sifatun fi'liya àwọn ìròyìn ni tó ní ṣe pẹ̀lú sẹ́ ètò Allah tó máa ń fi ròyìn ara rẹ̀ ńgbà tó bá fẹ́ àti bó ti ṣe fẹ́ ńgbà tó bá fẹ́ ó máa ń ṣe àsọ̀látù fún Ànábì sallallahu alaihi wa sallam ńgbà tó bá fẹ́ ìmọ̀nsá alùbáríkà fanabi sallallahu alayhi wa sallam wọn pèlè ẹni sifatun fa'liya gẹ́gẹ́ bí ọ̀rọ̀ allah gẹ́gẹ́ bí ẹ̀rín allah gẹ́gẹ́ bí sísọ̀kalẹ̀ allah gẹ́gẹ́ bí wíwá allah gbogbo eléyà ń pè ní sifatun fa'liya àwọn àròyìn tó ní ṣe pẹ̀lú iṣẹ́ allahu azza wa jal ó máa ń fi àwọn àròyìn tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ó máa ń fi ń ròyìn ara rẹ̀ ní ìgbà tó bá fẹ́ àti bó bá ti ṣe fẹ́ bẹ́ẹ̀ náà ní sọ́ọ̀lì àti báàrì kàmá sọ̀lẹ́ta kàmá bàrọ́ta ala Ibrahim gbogbo eléyìí wọ́n pè ní sifatun fi'liya ajẹ́ pé ká máa fa orúkọ Allah ká fi ṣàtẹ̀gùn síwájú Allah àtàwọn àròyìn ẹ̀ka ń ṣàtẹ̀kùn síwájú Allah wọn bẹ nínú nǹkan tẹ́sí Islam mú wa àti orúkọ àti ìròyìn Allah ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ iná là máa gbà fi wọn ṣàtẹ̀kùn síwájú Allah nínú ká gbogbo orúkọ ńlá papọ̀ àbí gbogbo ìròyìn ńlá papọ̀ ká fi síwájú Allah àbí ká ṣe àfàyọ ọ̀kan nínú àwọn orúkọ yẹn àbọ̀kan nínú àwọn àròyìn yẹn èyí tó dá pàtó lórí nǹkan kan pàtó tá à ń fẹ́ káwa fi ṣàtẹ̀gùn síwájú Allah. ẹlẹ́kẹta nínú àwọn àtẹwásó eléyìí tó bófin ṣẹ̀rí àmọ́ òun náà ni káfí ìmánìí wa eléyìí tá a ní sí Allah ìmánì tá a ní sí anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam káfí sàtẹ̀gùn síwájú Allah eléyìí jẹ́ sísàtẹ̀gùn síwájú Allah pẹ̀lú sẹ́ẹ̀rì tá a sè ìmánì rẹ̀ sẹ́ẹ̀rì ni wọ́n wá mú ìmánì rẹ̀ kó fi sàtẹ̀gùn síwájú Allah ìmánì tó ní sí Allah èyí tó ní sí anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó fi sàtẹ̀gùn síwájú Allah eléyìí ń bẹ nínú àwọn nǹkan téèyàn máa fi sátẹ̀gùn tọ́bọ̀fin ṣẹ̀rí àmútí ọ̀tá kù kẹ́bí kó sọ pé allahumma inni amantu bika wa bi rasulika faghfir li àbí amantu bika wa bi rasulika fawaffiqni tọ́ba ti ṣe báyìí ó ti ṣe àtẹ̀gùn síwájú Allah pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ tó ní sí Allah. àti ìgbàgbọ́ tó ní sànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí bófin ṣẹ̀ríà mu kọ̀tàkó òfin ṣẹ̀ríà gẹ́gẹ́ bí Allah ti ṣe sọ nínú suratu Ali Imran fi pé rabbana innana sami'na munadiyan yunadi lil iman. أن آمنوا, أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ìwọ Allah àti gbọ́ tí olùpèpè ń pèpè bí kékeré ní ìgbàgbọ́ sí olúwa ẹlẹ́dàá yín lọ́fà làwa fi gbàgbọ́ o torí náà ìrẹ Allah ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa fún wa o kó o sì fi wá kó o sì fi àkóso faghfir lana dhunubana wa kaffir anna sayyi'atina àwọn àìdá wa bá a pa wọn rẹ wa tawaffana ma'al abrar kó o sì pa wá pẹ̀lú àwọn ẹni rẹ̀ ẹ rí i pé a ti gbọ́ tó ló pèpè pékè gbàgbọ́ ń pèpè àwa gbàgbọ́ yẹn ni pé wá wo ìgbàgbọ́ wa ta níyẹn ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa fún wa bá wa pa àwọn àìdá wa rẹ́ pa wá pẹ̀lú àwọn ẹni rẹ̀ bẹ́ẹ̀ náà ni allahumma inni amantu bika wa bi rasulika faghfir li wallah mo gbọ́ gbọ́ mo gba ìránṣẹ́ rẹ gbọ́ wá foríjì mi eléyìí lábẹ́ kó n fi sẹ́rí rẹ tó ṣe òun fi ń sàtẹ̀gùn síwájú ọlọ́run. bákan náà lábẹ́ pé à ń fi sẹ́rí à ń fi sátẹ̀gùn síwájú Allah o náà ní tàwọn ẹni mẹ́ta yẹn tí wọ́n ń bẹ lórí ìrìn àjò tí ilẹ̀ ṣú wọn lórí ìrìn wọ́n wá ní ẹjẹ́ káfara síkọ sára kòtòkọ́ ti ń bẹ lára àpáta pé tilẹ̀ bá má a tẹ̀síwájú pẹ̀lú ìrìn àjò wa wíwọ̀ tí wọ́n wọnú àpáta kọ̀pẹ́ kò jìnnà bẹ́ẹ̀ ni òkúta ńlá kan ẹnu òhò tí wọ́n gbà wọlé ń ọba ṣe wọn mánú rẹ̀ ó kọ́ ọ̀nà tí wọ́n gbà jáde báyìí ni wọ́n dábàá wọ́n dá márùn láàrin ara wọn nítòkùtà lè dáṣe òun náà ní kálukú wa kọ́sọ iṣẹ́ kan eléyìí tó ṣe fún Allahu azza wa jal tí ó ṣe nítorí nǹkan míì kó fi ṣàtẹ̀gùn síwájú Allah bọ́yá Allah. yóò jẹ́ wo àwọn sẹ́rẹ̀ yìí yóò jẹ́ wo wọn mọ́ wa lára yóò ṣílẹ̀kùn fún wa yóò sì payá àpáta yìí fún wa kárọ́nà jáde. oníkálukú bá bẹ̀rẹ̀ sí ní sọ̀tì ọkàn ni wọ́n sọ nípa táwọn òbí rẹ̀ wọ́n ní bàbá màmá tí wọ́n ti darúgbó tèmi ni màá wá ohun tí wọ́n jẹ wá fún wa gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń wá wá fún aya àtàwọn ọmọ mi ṣùgbọ́n nígbà tí mo bá gbé oúnjẹ dé mi ní fi lọ ìyàwó àtọmọ mi ṣáájú kó tó di pé bàbá àtìyá mi wọ́n jẹ àjẹyó nínú oúnjẹ yìí ìtọ́ba wa kù oníǹgbè lọ fún ìyàwó àtàwọn ọmọ mi ó wá ṣẹlẹ̀ pé lọ́jọ́ kan ìrìn mi tí mo rìn jáde ọpẹ́ mi ọlọ́mi tíkọ́tíkọ́ kó tó di pé mo dé màtí mo wá gbé wàrà táwọn òbí mi ò mú lóúnjẹ alẹ́ tí mo gbé dé mo bá pé wọ́n ti sùn mo wá dúró mo gan lé wọn lórí pé bóyá wọn jẹ rúra wọn ò jì ńgbà tí wọ́n bá jí kí n fi gbóúnjẹ wọn fún wa ńgbà tí wọ́n bá tó jẹ tiwọn tán kí wọ́n gbé lọ èyí tó bá ṣẹ́kù fún ìyàwó àti àwọn ọmọ mi ṣùgbọ́n gbogbo bí mo ti ṣe dúró pẹ́tó oorun làwọn òbí mi sá ń sùn wọn àtají wọ́n tó tají wọn tají àwọn ọmọ àtìyàwó ebi sì ń lọ inú tiwọn pọ̀ ariwo yè lẹ́nu àwọn ọmọ mi wọ́n ń sunkún ebi ni èyí ti ẹ̀sẹ̀ bí ìgbà tí mo rá àwọn ọmọ bíi kí àwọn òbí mi kí wọ́n jí kí wọ́n jẹ oúnjẹ tiwọn ná kí n fi lẹ láǹfààní àti gbé yòókù lọ fáwọn ọmọ mi wọ́n àwa jí àfi lẹ́bàá àgbà sílẹ̀ mọ́tán ìwọ Allah tó bá pé torí tiẹ̀ iná ni mo ṣe ṣe bẹ́ẹ̀ láti jẹ ọmọ tí ń ṣe dáadáa sáwọn òbí mi tí mo sì ṣe bẹ́ẹ̀ tẹbi ti pa ìyàwó àtọmọ mi tí wọ́n jẹun alẹ́ àbùgbà sílẹ̀ tó má àjẹpẹ ti payà nǹkan pọ́njú tá a wà nù rẹ̀ fún wa àpáta bá ti díẹ̀ bí tí wọ́n ti gẹ́ẹ̀tì ara rẹ̀ nù pé èsì rí ṣé ìwọ ọfẹ kàn kí ni bàbá rẹ ń jẹ kí ló fẹ́ kàn pé kí ni màmá rẹ mu bàbá rẹ ò ní ìyá rẹ ò ní lọ́wọ́ ọ̀dà mú pípé kí ni wọ́n ń jẹ tán fi ń gbẹ̀mí wọn ró ọ̀dà dùkọ̀ ọmọ burúkú ni ọ. ọmọ yìí kí a ti sọ a ti sọ a ti sọ tí bàbá mama wa bá bẹ́ ń kó ẹni tí kò ní ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí wa kájá ni tí wọ́n máa bọ́ wọn ó sì máa bọ́ wọn láì ṣèrègùn àbírègùn mélòó làwọn ṣe lé ọ lórí lórí títọ́jú tọ́jú rẹ̀ nígbà kékeré tó bá ti kí ọ̀lẹ̀ pété bí ọkọ̀ kó kú dànù tí wọ́n bẹ̀ láyé ni. ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí wa o kárípá ṣàánú bàbá àtìyá wa ebi ń pa bàbá wa ebi ń pa ìyá wa lágbọn kejì wọn pa àwọn ọmọ wa títa aláwọkọ mójútó ti bàbá àtìyá wa ni o torí tó bá jẹ́ pé fífún káwọn òbí ọkùnrin yọ jẹun ná lọ́lá lórí kí àwọn ọmọ àtìyàwó jẹun eléyìí tárakùnrin yìí ṣe tó bá yẹ pàṣìṣe bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì ọba ṣàtúnṣe rẹ̀ ebi ọ̀pá bàbá mi ebi ọ̀pá yá mi kò sì pa àwọn ọmọ mi ṣùgbọ́n àti gbóúnjẹ wá tá a fẹ́ gbé ti kálukú fún un títa alákọ̀ọ́kọ́ gbé fún un. nàá táwọn òbí wa kó tó wá kan ti àwọn ọmọ wa. bàbá mi ń bùkátà owó ìyá mi ń bùkátà owó ọmọ náà ń bùkátà owó tá a lákọ̀ọ́kọ́ fún lówó àwọn òbí wa kó tó wá kan àwọn ọmọ wa mo rò pé n tó fà á tí sẹ̀rí àfìsè bẹ́ẹ̀ ó ń lọ báyìí alákọ̀ọ́kọ́ àwọn ọmọ wọn kì í sábà dààmú fáwọn òbí wọn gẹ́gẹ́ báwọn òbí báwọn ti ṣe máa dààmú fáwọn ọmọ wọn ọ̀pọ̀lọpọ̀ òbí la fóbi rẹ̀ tó bá lè gbẹ́mìí mi kó gbẹ́mìí mi tó bá lè kó kú ni ajaja òbí tó ti pọ̀rọ̀ alówó lọ́wọ́ pọ̀lọpọ̀ ọmọ ni ó ti máa wá kó fún kó tó di kókó yóò máa fẹ́ bí kápẹ́ wọ́n pè wọ́n pé dádì wọ́n ti kú o torí káwọn lè bá a ronú báwọn ti sẹ́kún kéèkì torí pé tí bá ti wó kọ́lọ́bì ọ̀yọ̀ bẹ́ẹ̀ ló kù pọ̀lọpọ̀ ọmọ lọ́mọ abú wọn kì í sọ ọmọ rí ó ń si ọbí kápẹ́ bàbá rẹ kù ó ń si ọbí kápẹ́ wọ́n túfọ̀ ọ̀yá rẹ fọ̀ kò sí wàhálà tiẹ̀ náà kọ̀ la agbantara rẹ o ìyàwó ni wọn náà fẹ́ o ìyàwó ló ti fẹ́ o wọ́n ti ẹ̀ ti ń pè wọ́n náà ń bàbà ọmọ òṣèlú ẹ̀ fún ọ kìí ṣe pè torí pé níta bá ṣe ń kọ́ làwa náà gbà wọ́n ní asásọmọ́kà wọ́n pọ̀ láyé arúkà má jẹ pọ̀ láyé apẹ̀rẹ̀ má fi pọ̀ láyé ṣùgbọ́n agbèkó má jẹ́ ń bẹ̀ kó sí. gbogbo ń tọ́ bá gbìn láyé yìí náà lọ gbà lọ́dọ̀ Allah tó ń ṣe sáwọn òbí rẹ ó ń fi pamọ́ ni o ò ṣègbè ò ṣègbè rárá rárá ìgbà tó ṣe pé àwọn òbí ló dààmú fọ́mọ ọmọ ọ̀dá ọ̀sábà dààmú fóbì gẹ́gẹ́ bóbi ti ṣe dààmú fọ́mọ ńlọ́fà ni ṣẹ̀ríyà ló fi fi ọlá fún àwọn òbí nípa pé ẹ tọ́jú wọn ná kó tó di pé wà àwọn ọmọ yín eléyìí pàtàkì bákan náà òbí àwọn òsínpò ẹni tó pé tí nǹkan bá ń dùn yóò máa sunkún sọmọ lọ́rùn kọ́mọ ó lè bá a dáma pé nǹkan yìí máa ń fẹ́ ó ń dùn mí pẹ́ ṣe fún mi torí ẹni ṣẹ̀rí àti wá gbèjà tiwọn òbí ò ní sunkún ebi ń pa mí onísunkún owó fẹ́ri lọ́wọ́ mi onísunkún àwọn aṣọ yìí ti dèkítà sí ọmọ rẹ̀ lọ́rùn nítorí pé àgbàlagbà àwọn máa ń fọ̀rọ̀ síkùn ni ntí ń dun àgbàlagbà èsì gbogbo ẹ̀ làgbàlagbà máa fi sọ̀rọ̀ àmọ́ màdé tóbi bá ti pa pínrín kọ́ yóò máa sunkún ni tó bá sunkún tó bá rí pẹ́ kọ̀ọ̀kún yóò máa jẹsẹ̀ mọ́lẹ̀ yóò máa jẹsẹ̀ mọ́lẹ̀ tọba ti tẹsẹ̀ mẹ́lẹ̀ torí pé dààmú fóun yóò máa gbára dálẹ̀ tọba gbára dálẹ̀ títí torí pé dààmú fóun yóò tún fi kún ẹkún rẹ̀ ará àdúgbò ẹ bá ní dá sí ẹ bá ní bá bàbá àkàyí sọ̀rọ̀ ìtumọ̀ ẹkún tó máa ń sùn nù àwọn náà bá wá pé ìkàwé lẹ́ ń sọmọ bàbá aláìláàánú ìyá ọ̀dájú kó máa máa sunkún tó bá ìta ẹ̀ mẹ́ta lóhùn gbogbo ẹ̀yin agbọ́nràn dùn bí tá a rí yín nu ẹ̀yin ọba dá sí ntí ń dun bàbá tí ń dùn ya àwọn fi sosùn wọn fi para bàbá kan ò sì sí tí wọn á ti torí àìní tí ó ti torí kò tó nǹkan lọ́wọ́ mi tó a sọra rẹ̀ di ìránṣẹ́ lọ́wọ́ ọmọ tó bí kò sí bàbá náà àfi bàbá tó jẹ́ pé làákàyè rẹ̀ ọ fẹ́ sá lọ ń gbọ́ dàgbà torí pé ibi gẹ̀rẹ̀jẹ̀ náà láàmú bá gbà gbogbo gbà àìmọye nǹkan nínú àgbàlagbà wàláìsàláì kò ní fi sọ̀rọ̀ àmọ́ tẹ́ bá ṣe fún kò ní kọ́ ọ kò ní kọ́ torí ẹ̀ṣẹ̀ rí àfihàn pé ẹ gbọ́ tàwọn òbí yín lẹ́yìn náà ẹlẹ́kẹta ìsàánú òbí òun wà nínú emergency nǹkan kájúkájú ni kọ̀gbáká lọ lára yàtọ̀ sí tọ́jú ọmọ sẹ́ẹ̀ma bí tòbí ṣe jẹ́ kájúkájú ó ní pé ọwọ́ pé wọ́n kù wọn wà torí pé ikú kò fi tọ́jú orí ṣe ṣùgbọ́n àgbàlagbà súnmọ́ àti kú ju ọmọdé lọ nítorí wọ́n ní kágun kágun kágun akó ara pankọ ọkàgùn sáró ọrùn ju ẹni tó kó ara pa lọ àwọn àgbàlagbà yẹn àwọn ti pẹ́ láyé wọ́n ti ṣèjọ́ mẹ́ta láyé ìsìláàmù ni mójútó bàbá rẹ̀ mójútó yá rẹ̀ ká ẹ lè bá túká lálàáfíà àmọ́ mójútó ọmọ rẹ ọ̀ ń ṣàánú àwọn ọmọ rẹ kí wọ́n má bàa kú mọ́ ọ lọ́wọ́ ẹ wo ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ọ̀ ń ṣàánú bàbá rẹ ọ̀ ń ṣàánú ìyá rẹ kí wọ́n lè bàa kú kẹ́ lálàáfíà àmọ́ ń ṣàánú ọmọ torí káwọn ọmọ bàa kú kí wọ́n lè bàa gbẹ́yìn rẹ nígbà tí wọ́n bá sí ma ìyàtọ̀ wà láàrin méjèèjì àbí òsì ẹni ẹ̀rí tẹ́ bá lọ sí ètò àkàràmọ̀kọ́mọ̀lá orí nìkan fún ẹ̀yìn ẹnìkan wọn l'accident wọn ní bẹ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tílẹ̀kùn kan náà lẹgbà wọlé lẹ̀kùn kan náà kọ́ lẹgbà wọlé o lẹ̀kùn gbogbogbò kan wà àtẹnudí nǹkan ṣe tọ́mọ̀ pé nǹkan ṣeun tó bùkátà oògùn àtẹnudí nǹkan ṣe sẹ́ni tí ń bá gbé mà pé nǹkan ṣe àmọ́ tí wọ́n bá da dára rẹ̀ kò ní jẹ́wọ́ pé nǹkan ṣe òun àtẹni tí nǹkan ò ṣe tọkàn fẹ́ lọ wo bọ́ sítù ṣe rí òun náà fẹ́ béèrè fóògùn wọ́n fẹ́ dá sí wọn lọ́rùn ẹ̀sán oògùn wọn kọ́ mi lẹ́kùn gbogbogbò ńlá gbà wọlé amẹ́ni tí ẹ̀jẹ̀ tó wà lára rẹ̀ ti fẹ́ kán tán báyìí wọ́n lọ wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run bó ni wọ́n máa gbé wọn lọ emergency unit emergency unit nítorí pé ká lè bá du ẹ̀mí rẹ̀ bóyá àjẹrí gbàlà torí rẹ̀ irú emergency làwọn òbí wa wà jẹ̀mọ́ ṣàánú bàbá ẹ̀ ṣàánú ìyá ẹ̀ ṣe dáadáa sí wọn lílọ làwọn ń lọ bígi bá ti dátẹ́ yẹ bá fò bí ọba tún ba orí igi nǹkan ní ọba sì má tí bàbá rẹ̀ bá ti kú tí wọ́n bá tún jí wọn dé ayé yìí kọ́ ni wọ́n ti jí wọn dé má ó di lọ́la gbẹ̀ndàlù kìyàmà ẹ̀ ń bá kùnà láti jẹ́ kí bàbá òun orí dáadáa lára òun ó kùnà láti jẹ́ kí ìyá orí rere lára rẹ̀ kí lọ́wọ́ á ṣe fún wọn lẹ́yìn ìgbà kan kú gbogbo ìdáná bíi ní ká tún ṣe fóbi wa márùn lẹ́yìn ikú kò dàbí kó o ti tàtójú ayé máa ṣe dáadáa sí wọn torí pé ṣe ló wúlò fáwọn ọmọ tó yẹ kí bàbá wọn tó kú tẹ́lẹ̀ náà kí ìyá wọn tó kú tẹ́lẹ̀ náà tó bá ní bàá mi ẹ̀rọ yín bò ní bọ̀dá mi rí ọmọ rẹ ni àwọn ni dáadáa tó ṣe lẹ́yìn òbí rẹ tí ó tún wúlò fún ọ tó o bá jọ ọmọ rẹ fóbi rẹ kó tó kú àmọ́ nǹkan ṣe àlẹ́sẹ̀ bí lè kà fara ó ń ṣe ń ṣe tẹni tí ń wá tanra ni torí ti ṣe àìdá bàbá rẹ bí ọmọ tó ti fún bàbá rẹ ń tọ̀ mú àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ kàfàrà ni wọ́n ń ṣe kàfàrà ò sì dàbí dáadáa ni mò ń ṣe tó eléyìí jẹba ẹnìkejì òun sọ pé ẹnìkan wà tó jẹ ọmọ àbúrò bàbá mi ọmọbìnrin ni ó rẹwà ó dára bíi egbin eyín ẹnu rẹ funfun àfi bíi kóró sí tó bá yọ èèyàn ò lè pòun ò rí níbi tó rẹwà dé mo ti wá ń wá gbogbo ọ̀nà gbogbo ète fi ra obìnrin mú bá ṣe zìnà kọ̀bọ́sì kọ̀bọ́sì kú dẹ̀dẹ̀ kọ́bọ́sì báyìí ọmọbìnrin yóò tún bọ́ tó kú dẹ̀dẹ̀ kọ́bọ́sì ọmọbìnrin yóò tún bọ́ bùkátà mu bùkátà sọ ní dọ̀lẹ́ bùkátà sọ alágbára bùkátà tẹ rí yẹn sọ ẹni tó mọ̀ bùkátà tẹ rí yẹn ma máa sọ ọ̀gá léṣẹ́ yóò sọ dẹni tó ṣe pé yóò máa kó bẹ̀rẹ̀ fọmọ ọ̀dọ̀ nítorí pé kí ni n tó mu nísìn ọmọbìnrin yìí lọ́ba dé èmi sì wa tọrọ ìrànlọ́wọ́ owó lọ́wọ́ mi látàrí bùkátà tó mu mọ̀ wá ní họ́ ń lé látijọ́ yìí ń wá látijọ́ yìí àìrẹ́fọn atalẹ́ méjì wọ́n sàǹfààní lára rẹ̀ wọ́n fún ọ lówó tó béèrè o àmọ́ yóò nà ọ́ lára obìnrin yìí bá ní tó èèyàn gbọ́n bí àdánwò tó ṣe é tó bá pé kọ́ kọjá lárò náà bá ní tó òun bá sì múra pákùnrin ti ṣe múra kó wọn bọ obìnrin yọ bàlẹ obìnrin obìnrin yẹn bá ní ah, mọ́tà àgádágodo yìí bẹ̀rù ọwọ́ ó ní lára mi bá sí rọ̀wọ̀ ìwọ ọlọ́ tó bá pé torí tiẹ̀ ni mo ti pa àti bọ́mọbìnrin yìí sì ranù nígbà tí ọwọ mi bàtọ́wọ́ mi tẹ̀ tábàrà mi ká a jẹ́ pé lásìgbò tó àwọn àánú rẹ̀ fún wa làpáta bá tún sí díẹ̀ tí wàá lè ṣe bẹ́ẹ̀ ọ̀gá tó ní obìnrin sẹ́kẹ́tìrì tí sẹ́kẹ́tìrì rẹ̀ tún wọ jìlbáàbù wá síbi iṣẹ́ ó tún lò nìkọ́ọ̀bù wá síbi iṣẹ́ tí actually nìkọ́ọ̀bù mi kò pé kí n má kọ̀wé actually nìkọ́ọ̀bù mi kò pé kí n má wà fáìlì níbi tí fáìlì bá wà actually tàbá fẹ́ tẹ ìwé nínú kọ̀mpútà ní kọ́ọ̀bù mi ò pé kí n má ríran láti tẹ̀ tó ń torí ẹ̀ tó mà èmi àtọ̀gá mi ajínàbì yáàni àjòjìlá jẹ́ síra wa njẹ́ ò sì tọ́ síyàn kò tọ́ síyàn kò tọ́ fún ọ láti rí ojú mi à ń bọ̀sibọ́sí kó rèé yìn mi ní mọ̀ á bóyin sí ọ nítorí kíni ní tìtorí pé mò ń ṣiṣẹ́ lọ́fíìsì rẹ̀ ń wá di aṣẹ́wó rẹ̀ a'udhu billah báyìí lóbìnrin yìí ń ṣe tọ́ba sì pé obìnrin yẹn tọ́ba sọ fún pé ń bọ́ lóru pọ́ ń bọ̀ tó fi wọ jilbab ń bọ́ lóru pọ́ ń bọ̀ tó fi lo niqab àfihàn padà sílé kọ́ lọ pààrọ̀ eléyìí ọwọ́ awáwọ̀ egun maka la hawla wala quwwata illa billah ìwọ náà wọ́n sì pè ọ́ mùsùlùmí o mùsùlùmí wọn kpọ́ lọ́bẹ̀ yọ ọwọ́ ara rẹ̀ karamba ní aláìlérò àkàràmọ́kùnmọ́lá lọ́ba lé ọmọ lọ́mọ lọ́mọ bá ń sunkún lọmọlọmọ bá ń sunkún gbogbo èèyàn bá dá sí ó ní ó ní code of dressing táwọn gbà wọlé nì ọwọ́ sinmi àti t-shirt best wafet ìborí gan tó bá lò kódà bíi èkìtà léwọ́ tí wọ́n fi ń fọnkún láróńdó ìní kò gbé sórí ẹ dákun ń bọ ní tápù wàláì wà ń bẹ̀rù sẹ́rù rẹ náà ni wọ́n sọ pé ẹ nítorí irú rẹ ìlà pátá kan yóò sì àbí yóò tún dè ẹ̀gbọ́n ìgbà tí anabi sallallahu alaihi wasallam ti ń sọ̀rọ̀ àwọn èèyàn méje tó lu ẹlẹ́dàá wa tí ó gbé sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ tí ò sí bòjì kan fi tiẹ̀ ó ní wa rajulun da'athu imra'atun dhatu mansibin wa jamal faqala inni akhafullah obìnrin tó rẹwà tó sì ní ipò òun ló pè pé wàá bá mi fèrànù ọwọ́ àdá èmi o mọ̀ ń páyà Allah yóò máa bẹ lábẹ́ bòjì Allah lọ́jọ́ tí sí bòjì kan tani ti Allah ṣebí torí kí sẹ́kẹ́tìrì tiẹ̀ ó lè bá pẹ́ ń bi ọ̀sẹ̀ gbogbo àwọn ọmọ sùkúlù tí wọ́n bá fẹ́ fásitì ìdánwò gbogbo wọn lọ́kọjá lára wọn ọ́fíìsì tí wọ́n fún ọ ní sùkúlù kọjá ọ́fíìsì tó ti máa jókòó táwọn ọmọ bá fẹ́ gbọ́ àlàyé àlékún lórí àwọn ẹ̀kọ́ tó ń kọ́ wọn wọ́n lè wọ síbẹ̀ ibi tí wọn náà ti máa gbá research nítorí pé research ló lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ló ní research ìyẹn jẹ́ olùmọ̀láyé tí ìyẹn bá research nítorí pé látàrí research Njẹ amala na àmà lónìí àlékún mà àlékún ma máa báyìí nígbà tí wọ́n bá fún olùkọ́ ní ọ́fíìsì ibi tí wọ́n máa lò sí láti máa gbá rìsáàtì ń ti kí gbogbo ẹni tí wọ́n máa ṣiṣẹ́ nílé ẹ̀kọ́ kí wọ́n jẹ́ olùmọ̀ tí ìmọ̀ wọn tí ó yè kóró ìwọ wá jẹ́ pé ọ́fíìsì tí wọ́n fún ọ yẹn ìwọ ń lò fáti máa dá àwọn ọmọ ọlọ́mọ dùbúlẹ̀ ni èyí tó ń bá sùn ètò ń bá sùn ní dùbúlẹ̀ ó ti wá di sex format ọmọ kan ò sí tí ó paasi ń bí àyàfi táwọn bá kọjá lára rẹ̀ lọ́kàn nínú àwọn higher institution wa ọ̀kan nínú àwọn olùkọ́ wọn ni bí tí ṣe máa ṣe àbí Allah kọ́ mẹ́jẹ̀kiru wọn pọ̀ nítorí pé àwọn apatọmọ ọlọ́mọ jẹ́nu àwọn amúkí ọjọ́ ọ̀la ọmọ kó di nǹkan tó dàrú tó bàjẹ́ wọn ni gbogbo ọmọ àfikọ́ kọjá lára wọn ọmọ yìí òun wá jẹ́ni tí ó ṣubú sọ́wọ́ ọrú olùkọ́ yìí so àwọn èèyàn wá lọ bá olùkọ́ yìí sọ̀rọ̀ wọ́n á ní eléyìí o kò lè sáyè àwọn sọ máa ń tí ń ṣe kò sẹ́ni tó lè tako àdánwò wà nílẹ̀ yìí ó wà lórílẹ̀‐èdè nàìjíríà àkàràmọ́kùnmọ́lá wọ́n á ní abilékọ ni adélébọ̀ lélẹ́yìí ẹ ti ẹ̀ wo ti jíjá délébọ̀ rẹ̀ kẹ́ ẹ ṣe àmójúkúrò fóun. ẹ jẹ́ pé ìdánwò rẹ̀ tó ṣe lẹ́ẹ̀máàkì tí ó fi rọ́nà lọ kìí ṣe pé di rẹ̀ tẹ́ yẹ̀wò ni ó fi gba máàkì ló ń bá lẹ́nìkan lè bó ń sọ. any female tí ó bá ti kọjá gbọ́dọ̀ òun ẹgbẹ́dẹ̀ yìí ó burú o any female kò bá àjà burú o any female kò bá àjà ntí òun any female kò bá àjọ mọ òun àbí ẹ̀kọ́ ni torí tó bá ti àmàmà àmà ìdá amamta ama ńgbà tó ti generalize rẹ̀ yóò di kíni general tó o bá kọ kọ̀ láti bọ́ ọmọ rẹ sùn ayọ́dàrú gbogbo ẹni tó bá mọ àwọn yẹ fún gbégbóná tó o bá kọ̀ láti bá ntì rẹ sùn nǹkan ó sè tó o bá kọ̀ láti bá àbúrò rẹ sùn nǹkan ó sè rẹ náà fẹ́ sandwich àbí òye wa sandwich diploma ó tún wá jẹ́ kó wọn náà ń ní olùkọ́ ọ yẹ kó ọkọ̀ dágbára sọ á ah, torí pé ó ní ó female. akramakumullah báyìí ọmọ yìí ní láti fi yunifásitì yẹn lẹ̀ nítorí àdánwò yìí sẹ́rù re náà wá ló pe ya Allah tó bá jẹ́ pé torí mo ti pa zinati jẹ́ kí ìsìpayọ́ wà nítí wàá máa sọ ni pé Mọ máa ma ṣe ọ láti fi zina ṣùgbọ́n kò tá a dé ipò jẹ́wọ́ ni n ò tún ní í ṣe mọ́ sàánù mi ntí wọ́n máa sọ nù sòsè yọ wá wúlò àhá ńgbà wà lómìnira ọ̀ndáràn tó wá bọ́nú gbèkùn àwọn àǹdá mẹ́tẹ̀mú pé bá ọba bọ́ ńbẹ ibi ó kù sí lóde òun. ẹ̀kẹta onáà lẹ́nìkan tó gba ẹnìkan lọ́mọ ọ̀dọ̀ ọgbà lọ́mọ ọ̀dọ̀ kọ́ máa bá wọn dẹran lórí pé àwọn máa sanwó sẹ́fún ó ti wá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣàdédé ló bá di pé kò kún òrí má ọlọ àlọ rámirámi ẹni tí wọ́n bá ṣiṣẹ́ yìí àwọn wá mú owó sẹ́ rẹ̀ wọ́n bá fi ra ràkúnmí wọ́n tún bá fi ra màálù nínú ẹ̀ wọ́n tún bá fi ra gùtà nínú ẹ̀ wọ́n wá ń bá a tọ́jú ràkúnmí màálù àtàgùtàn tiẹ̀ lọ́nà tí wọn ò fi lúpọ̀ mọ́ tiwọn. irú ìtàn máa ń béèrè pé àwọn ti ṣẹ́tẹ́ lọ. àwọn ti gbá aṣọ àwọn èèyàn táwọn ń bá rán sọjọ́ ó ti pọ̀ àwọn sì bá wọn rán ṣùgbọ́n wọn ò padà wá gbaṣọ wọn mọ́ kí ni káwọn ti ṣe bẹ́ẹ̀ náà ni bàbá rẹ́díónìkì bóò ní káwọn ti ṣe á ní ẹ bá wọn kó lẹ́ẹ̀ náà ni nítorí pé àwọn nǹkan yẹn kìí jẹ àwọn nǹkan yẹn kìí mu ẹ wà á yè tẹ́ bá wọn kó pamọ́ sí ni tọ́ba kàrá ǹgídá níjọ́ tí wọ́n bá dé láti gbàsọ̀gba rédíò wọn àti tọ́ba jọ kò sí nǹkan tó burú kẹ́ sọ fún wa pé wọ́n sanwó àyè tẹ́ bá wọn kó pamọ́ sí wọ́n sanwó sísọ tẹ́ ń bá wọn sọ tó fi dọjú òní tí wọ́n yọjú. akramakumullah lẹ́yìn tẹ gbèrègbè tẹ gbèrègbè lárakùnrin bá yọjú gbàtọ́ yọjú ló bá lóun wá gbowó séun èyí tó ń ṣe kóun tó fọdọ̀ yín sílẹ̀ làwọn bá sì mú lọ síbi tí òbítíbitì òǹkà ràkúnmí wà ọ̀pọ̀lọpọ̀ òǹkà màlúù ọ̀pá ẹ̀mẹ́yẹ àgùtàn wọ́n bá ní owó sẹ́ẹ̀rẹ́ ní gbogbo eléyìí o ọba tàdí mẹ́yìn ẹ dákun o ní ìfi àwàdà káwàdà o owó làwàdà kọ báyìí ó ní ẹfún mi lówó sẹ́mi níbo mo dúró àárín ìnàkó gbogbo eléyìí wọ́n ní ìwọ náà ló ní owó rẹ yẹn àwa náà la bọ́ fi ra àwọn ẹranko wọ̀nyí tá à bọ́ tọ́jú wọn wọ́n ń bí sí wọ́n ń rẹ̀ sí wọ́n ń pọ̀ sí ni wọ́n fi débi tí wọ́n dé lónìí wọ́n ló ní gbogbo ẹ̀ ẹni tó lójú owó òun náà ló lérè. ọkùnrin yìí kó gbogbo àgùntàn yìí lọ kọ sẹ́kọ̀kù torí tán rẹ̀ ni àwọn náà sì jẹ́ dùn àwọn wọ́ọ́lọ́ tó bá pé torí tiẹ̀ làwọn ṣe ṣe bẹ́ẹ̀ èyí tó kù lápáta yóò fi sí káàfi rọ́nà lọ yá Allah ọjọ́ ọ̀sẹ̀ Allah ọba tán sí báyìí ni gbogbo wọn jáde jama kí ni wọ́n fi ṣàtẹ̀gùn yẹn iṣẹ́ rí wọn. tí wọn náà ní sẹ́ẹ̀rí tí o lè fi sàtẹ̀gùn nílé ìtòsí láàrin rẹ sí Allah tí èsì pé o ṣe nítorí kí wọ́n lè bá gbósùbà fún ọ o ṣe nítorí kárí mi o ṣe nítorí kí wọ́n lè bá kan sára sí ọ èyí tó ṣe láàrin rẹ sí Allah irú èyí tó ṣe fi sàtẹ̀gùn nìyẹn akramakumullah bákan náà nínú nǹkan tí a máa fi sátẹ̀gùn síwájú Allah òun náà ní irú ipò tó wà bó o ti ṣe gbọ́n bó o ti ṣe lẹ́ tí gbogbo nǹkan ti mọ tí ọ̀rọ̀ rùn fi sàtẹ̀gùn síwájú Allah bí kò sọ pé wọ́ Allah ọmọ kọ́gbára mi ọ̀ràn náà ara mi ọ̀ràn náà jahannam torí ẹ̀ ṣàánú mi mẹsẹ̀ mi lọ́mọ náà yà rọ́b ìwọ Allah ọmọ yìí pé ǹdọ́ ọgbọ́n kan gbọ́n àti ríjẹ àti rímu ó lé fún mi ìwọ Allah wo ipò tí mo wà nù rẹ̀ yìí ntí ń fi bu àṣírí ọmọ mi sanwó iléèwé rẹ̀ sanwó ilé kíw rẹ̀ tí òfin ní jẹ́ ọmọ tójú tì láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ ìwọ Allah pèsè rẹ̀ fún mi ìyẹn ni pé ipò tó wà ó lè fi sàkẹgùn síwájú Allah gẹ́gẹ́ bí anabi wa Musa aleyhi salam bó ti ṣe sọ ní ìgbà tí ó dé ìlú Madian ó sá fún Firauna àti àwọn ọmọ ogun rẹ̀ nítorí pé ọwọ́ ìfìyàjẹni fíráúnà ó ti yọ síta ẹni tó sì fẹ́ fi rámú òun ni anabi musa alayhi salam wọ́n sì ní omi ìsàdédé kan musa náà pa ẹnìkan nínú àwọn èèyàn fíráúnà torí ẹni fíráúnà fi wá dá gbogbo ẹjọ́ pọ̀ ó ti wá hàn sí wa pọ̀ ọmọ tí wọ́n wí náà lọ́mọ yìí ẹn tó ṣẹlẹ̀ ọmọ ọba wọn sì ń pè gbogbo ọba yẹn anabi musa aleyhi sẹlẹm ló ń bá ló ń bá túlẹ̀ nígbà tẹ́nìkan salami fún pé wọ́n ń wá ọ wọ́n ti ń dètè àti mú ọ ọ anabi musa ó sá lọ sílẹ̀ madian níbi tí anabi shuaib aleyhi sẹlẹm tó wà kẹ́ ẹ̀ mọ̀ pé mi ń lágbára mi ń fi apọn nítorí ti lé jọ gẹdẹ lọ mi ò lè jẹ wàhálà ò ti dènù tí wàhálà bá dé ọmọ bọ lágbára bọ lagbara ọmọ bí nítorí lágbára jọ gẹdẹ lọ bẹyìn rẹ ràn bí ọràn wọn ní àwọn kan wọ wọn fẹ́ mú ọ tó bá sì mú ọ.

ọ̀rọ̀ ndélu kan rí ọ̀sẹ̀lẹ̀ lọ́wọ́ ọmọ fẹ́ sàtàlà ọwọ́ adélu mọ́díà nìyẹn ọwọ́ abá tó gbogbo èèyàn ń pa mi wọ́n ń pa mi lódò wọ́n ń pa mi lódò àmọ́ ọmọbìnrin méjì kan àwọn dúró wọ́n kóra ró ta kété sí gbogbo èèyàn yòókù tí ń pa mi sọ̀sì mọ̀ pé ẹni tí ń wá aláàánú kò sẹ́ni tó náà ní fẹ́ tẹ́wọ́ àti sàánú sí nítorí pé rere ló pe rere anabi musa wa lọ sọ́dọ̀ àwọn ọmọbìnrin kí ṣé kò sí pẹ̀lú tìjú ni ó yàtọ̀ sí wọ o tọlọ gàyà síwájú obìnrin olóbìnrin tọmọ ní ẹ ló dìá dìá báwo àmọ́ ṣèyàwó rẹ kí ló di aláìsẹ orúkọ ẹgẹ tiẹ ha. ànábì Musa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú tìjú tó máa ń bóbìnrin sọ̀rọ̀ pẹ̀lú tìjú ó ní máa wò ó máa bá sọ̀rọ̀ bí kò máa wọlé àbí kò máa wọ apá bomi ẹ̀yin ti ní sí òsì àwọn wà bí o ẹ̀yin ti ní tí òsì tẹ dúró bá ẹ mo tẹ ní kí tí òsì ni ò ń wọlé èsì wò pé ọmọ rẹ̀ ń ọmọ rẹ̀ ti dànù ẹ gbọ́dọ̀ bàbá ń ràn lọ́wọ́ anabi musa aleyhi salam òbí wọn wọn ní tó ṣẹlẹ̀ ni pé àwa náà wà pọnmi ni ṣùgbọ́n a lè pọnmi ó dìgbà tí gbogbo darandaran ti ń pọnmi bá pọnmi tán torí pé ẹ ń bá lágbára ní kọ́kọ́ pọnmi kó tó kan àwọn ọ̀lẹ. ẹ bàbá bí wàá lè rè pé sáwọ ọlọkùnrin lé wa ni tó bá jẹ́ pé àwa obìnrin méjìlá wa àtàǹtí àtàbúrò ẹ bàbá wa nìkan náà ni àwọn lọkùnrin nílé wa wọ́n sì ti dàgbà wa abuna shaykhun kabir àgbàlagbà arúgbó àgbàlagbà ni bàbá wa tó máa sọ shaykhun ó ti tó àmọ́ kó lè yé wọ́n tún ní kabir akramakumullah anabi musa bá bọ́ ọ̀bẹ ló bá gba ìpamí wọn wọ́n bá ń pọn mi wọn wọ́n sì gbómi wọn ó dilé wọ́n délé tán ọ̀yà bàbá lẹ́nu à ọ̀yà yín lónìí o kọ́dà bíi tàtẹ̀yìn wá báà mi bẹ́ẹ̀ là á bínú gba dodo tàdédé la bá rọ́kùnrin kan wọ́n bá kó wọ́n bá rò bó ti ṣe bá wọn pọn à bàbá bá ní ẹ lọ pè wá ẹ ń bá sóore fún ni ó yẹ ká fi ẹ̀mí ìmoore hàn ẹ lọ pè wá wọ́n bá sì lọ wọ́n bá lọ pa nẹ́bí Musa alayhi salam sẹ́ni bá ti wá yọ sanabi Musa rí wọn anabi Musa ni Rabbi inni lima anzalta ilayya min khayrin faqir Rabbi inni. لما أنزلت إلي من خير فقير إيواء الله orí tó sọ̀kalẹ̀ fún mi yìí ipò ẹni tó ní bùkátà rẹ̀ mọ̀ wá o sẹ́wọ́n tó ṣẹlẹ̀ ní ìsìn mo ti pa mi fún wa wọ́n ti lọ wọn gbogbo ọpẹ́ tí wọ́n bá fẹ́ dá lórí dáadáa tí mo ṣe fún wọn yẹn kò yẹ kó pè fún pé kí wọ́n tún padà wá bá mi má nítorí pé ń bá fẹ́ dúpẹ́ fún ni lórí oore tí a ṣe tó bá ti ní kí Allah kó san ni lẹ́sàn-án rẹ̀ ó ti tó kò sì pa dandan kí sísọ rẹ̀ yún kó ṣe tí wa torí pé Allah ni ó san wá lẹ́sàn-án rẹ̀ ńbọ̀là wa wà. tólúwa wa fẹ́ san wa lẹ́sàn retí ọ̀dọ́dọ̀ wa nítorí wàá mú ọ padà wọ́n tó tún jẹ́ pé mi wọ́n dojú kọ òòrè ń bọ̀ nù. anabi musa wa ṣàfihàn ipò tó ń wà ìwọ Allah oore tó sọ̀kalẹ̀ fún mi ní ìsìn torí pé o ti mọ̀ pé oore ní ń bọ̀ ah ipò ẹni tó ní bùkátà ti mọ wa ìwọ olúwa lẹ́dàá mi ó fi ipò tó wà ó fi ṣàtẹ̀gùn sórí lóòótọ́ oore náà lọ sí nítorí pé ń gba àwọn ọmọdélé wọ́n mú Musa alayhi salam nítorí à àwọn ẹni tí Allah dáadáa wọn dàbí àwọn ọmọ abú àwọn ṣekúṣe ń rádaràda Musa ni kóun ó dúró lẹ́yìn kóbìnrin ó dúró lẹ́yìn káwọn tẹ̀sí wọn kẹ́ni tí mú ni lọ́ọ̀bì kan lọ́ọ̀yẹ kó dó wájú káwọ̀ tẹ̀lé ó wá ní ẹ̀yin ẹdó lẹ́yìn kémi ọ̀bọ wájú ẹ máa dúwèé bí ń ṣe máa rìn tó bá ti tó kí n kọ́nà ikú ẹ kọ́nà tó bá tó pé kí n ná gbaragada ọ̀yá ẹ máa lọ tààrà tọ́ báyìí la nàbì Musa sí sẹ́yìn kí lákọ̀ọ́kọ́ sanabi Musa bá wọn pọn mi ó hàn ikú anabi Musa ó ní agbára. torí wọ́n ní àpáta kan ló síbo ojúsùn omi yẹn tó fi jẹ́ pé pàkémi náà pa ni wọ́n fi ń pa mi kò ṣeé ṣe kéèyàn púpọ̀ máa pa mi lẹ́ẹ̀kan náà anabi musa alayhi salam ó nìkan lọ́ọ́ dá gbé àpáta tó gbé kúrò lójúsùn omi, ó ti hàn pálágbára ni ìṣètò wa ń lọ lé lọ́dọ̀ bàbá wọn tó ní kó lọ pè wá ó tún wá hàn wípé anabi musa yẹn ní ìfọkàtà ni obìnrin wọn ni wọn lọ mú ọ wá ó sì jẹ́ ọlọ́mọge wọ́n wá pé kó ń sọ wájú ó pé kẹjọ máa rìn dọ́gba kọ́fọ̀ lọ́wọ́ ńṣe ló ní kó wọ́n máa bọ̀ lẹ́yìn ó tún ti hàn pẹ́ ní ìfọkàntán ni Musa gbàtà wá dọ̀dọ̀ bàbá wọn tí bàbá wa ní àwọn fẹ́ san lẹ́sàn-án dáadáa tó ṣe sáwọn ọmọ àwọn yìí àwọn fẹ́ san lẹ́sàn-án dáadáa tó ṣe sáwọn ọmọ àwọn yìí ọ̀kan náà ọmọ sọ pé yá abẹ́tẹ̀ tẹ̀jẹ̀rù ìwọ bàbá mi ẹ̀ gbà lọ́mọ ọ̀dọ̀ anábì musa sọ pé níbi tí ń gbé ńlẹ̀ yìí tílẹ̀ bá lọ ṣubá anábì musa lòun allah nìkan lọ́mọ bí ó ṣe ṣe ọ̀sẹ̀ tó débẹ̀ náà ni allah fi ojútùú sọ̀rọ̀ rẹ̀ torí rẹ̀ ńgbà tó wá dọ̀dọ̀ bàbá wọn tó ní ládàá omi tó kàn fáwọn ọmọ mi mo fẹ́ san ládàá bá ti kó tún mú dání ọ̀kan nu wọn wá sọ pé ìwọ bàbá wa ẹgbàá lọ́mọ ọ̀dọ́ ni inna khayra man ista'jarta al-qawiyyu al-amin ẹni tó yẹ kẹ́ ẹgbàá lọ́mọ ọ̀dọ́ lálágbára tó ṣe fọkàn tán àwọn ọmọ yìí orí wọn pé púpọ̀ wọ́n ti gẹ́ẹ̀tì méjèèjì lára Nabi Musa alágbára ni àmúlò agbára síbi tó da yàtọ̀ sí wọ garagara ism ọ̀dà nǹkan kan mà àfi kọ́ máa lo agbára bí ìgbà tó ṣe pé aláǹgànà ni ọ́ yọ́n máa ṣe wèrè kádùúgbò ó lè má pariwo kí gbogbo ará àdúgbò ọmọ gbádùn ó lè má ṣe bí abúgi jẹ́ so àmọ́ tó bá lu agbára síbi tó yẹ kó lò sí agbára yẹn ó wúlò fún ọ ó tún jẹ́ ní ìfọkàntán ah, bó bá gbèrú àwọn ọmọ tí wọ́n ń hùwà rádaràda láyé sí ni wọ́n bá wọ kọ́nà pẹ̀lú ọmọ ọlọ́mọ ó lè máa fọwọ́ gbé ń dìjọ pé oṣù ah, ayó dáadáa báyìí àmọ́ nàbì Musa aleyhi salam kò tí ẹ fẹ́ máa bó ṣe rí ẹ̀yìn mi ni ó dúró Allahu akbar ọ̀hàn pẹ̀lú ìfọkàntánì ẹ jẹ́ káwa náà dì mọ́ sẹ́rí gbogbo ẹni tí máa ń ṣe dáadáa ládàrí ò ní gbé láti má fi dáadáa rẹ sún ọmọ èèyàn pé àwọn lọ́n fẹ́ kí wọ́n san lẹ́sàn-án rẹ̀ sísun Allah pé tiẹ̀ nìkan ni mò ń ṣe ń ṣe bọ́ọ̀gbẹ̀sán rẹ̀ láyé ọgbà lálùkù yàrá àti pé pápá gan ntí máa ń ṣẹlẹ̀ náà ni pé ó gbà láyé ó tún gbà lálùkìyà tọ́ torí rẹ̀ táwọn náà bá ń ṣàdúrà ká bí ẹni tó ti wọlé ọkọ ti pẹ́ ti ń wá ojú Allah tó fẹ́ láti bímá tí ò bímá ọ wá fi ipò tó wà yẹn ṣàdúrà wà Allah gbogbo ti tọ́dún mẹ́fà báyìí. tí mo ti wà ń lé ọkọ tí ń gbọ́ kó ìsì wá sì torí eléyìí kí n nìkan tó bí ma kí n ó bí mi tàbó lóyún kọ́kàn mi ó bàjẹ́ ha wọ ọlọ́ wo eléyìí pọ̀ sàánú èmi náà sàánú èmi náà jẹ́ ń bí ma pẹ̀lú àti ọlọ́ wọn náà bá rí pé olóyún ó bí ma. torí ẹ̀ ipò tá a wà ká máa fi sàtẹ̀gùn síwájú Allah eléyìí bá ṣẹ̀rí àmọ́. bákan náà ìkẹlẹ́ kẹfà a máa ń fi àdúrà àwọn ẹni rí a máa fi ń sàtẹ̀gùn síwájú Allah àdúrà ẹni rí a máa fi ń sàtẹ̀gùn síwájú Allah ọ̀pọ̀ àìmọye ẹni bú ní tètè ẹni rí ọ̀pọ̀ àìmọye ẹni àdánù ni wọ́n máa wò bí ẹni rí kí láàfin màyàn lẹ́ni rí kó máa tẹ̀lé ti Allah kó máa tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ni máa jẹ́ ká mọ ẹni rí yàtọ̀ sẹ́ni ibú ẹni ó bá ti tẹ̀lé ti Allah ẹni ó tẹ̀lé ti anabi sallallahu alayhi wa sallam kò lè jẹ́ ni kò lè jẹ́ ni rí aládàáda alẹ̀ kò lè jẹ́ ni rí. káfìrí kò lè jáni re mọ́ṣírík kò lè jáni re lónígbà bá pe aládàáda lẹ̀ lẹ́ni re tó pe káfìrí lẹ́ni re tó pe ọ̀sẹ́bọ lẹ́ni re kó wà lẹ́ni ibú títún rí ta ló kù tá a pè lẹ́ni ibú adékè gbogbo èèyàn náà lẹ́ni re hùn torí rẹ̀ kó rí ẹni re kọ́ wa tọrọ lọdọ rẹ̀ pé. ọ̀nfẹ́ kọ́bọ̀ bẹ Allah ọ̀nfẹ́ kọ́rántì rẹ nínú rẹ ninu kọ́ fi ọ́ sínú àdúrà rẹ pé kí olúwa ẹlẹ́dàá wa kọ́bọ̀ ń gbọ́ àwọn àbùkátà òun eléyìí ọba òfin ṣẹ̀ríà kí ẹ bó ti sallallahu alayhi wa sallam. àwọn sọ̀hábà máa ń tọrọ lọ́dọ̀ rẹ̀ pé ṣàdúrà fún wa generally anabi sì máa ń tọrọ fáwọn sọ̀hábà rẹ̀ ó tún máa ń ṣẹlẹ̀ pé báwa tọrọ nǹkan báyìí pàtó gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ti ṣe wá ba lọ́jọ́ jùmọ̀ ń ṣe kútúbà lọ́wọ́ ọ wá sọ fún pé halakatil amwal gbogbo àwọn dúkìá ti bàjẹ́ o wọn kọ́pọ̀ àti sóbòl gbogbo àwọn ọ̀nà tá à ń gbà rí ṣe gbogbo ẹ̀ ló ti dí fẹ́dùrúlọ́ọ̀hà ayàrí ìtànà bá wa pé ọlọ́ kọ́ran wá ṣe kọ́gbà wá kọ́rọ́jò fún wa. anabi sallallahu alaihi wa sallam ó sì gbọ́wọ́ sókè níbẹ̀ níbi tí ń sọ kútúbà yẹn wọ́n ní allahumma aghithna anabi okuro lórí mímbàrí rẹ̀ yìí àfìgbà tí gbogbo aṣọ rẹ̀ tutù dígbìnì torí pẹ̀lú ẹlẹ́dàá wa gbàdúrà torí rẹ̀ ká tọrọ lọ́dọ̀ ẹni rí kọ́ran ti wà nínú àdúrà rẹ̀ ọ̀nbẹ nínú ojú ọ̀nà eléyìí tọ́tọ́ má mi nínú àdúrà rẹ̀ bá mi tọrọ lọ́dọ̀ Allah gbogbo eléyìí sọ lópin ìgbà tẹ́ ẹ bá sọ láhàn pẹ́ gbéṣẹ́ fún eléyìí tó pè fún pé kẹ́ ẹ sanwó sẹ́fún bí ẹni gbé kọ́ngílá fún yàn lópin ìgbà tẹ́ ẹ bá ti sọ bẹ́ẹ̀ kò sí wàhálà lẹ́kùnlọ́kùn ìgbà tó nà ọba ti gbọ́ yé pé ẹbẹ̀ ń bẹ̀ wá sẹ́ iṣẹ́ wò lábẹ́ ọ ẹbẹ̀ mi ládùú àdù à ǹjọ́ nírú àdúrà bá ń nítorí pé ọbẹ̀ mi ládùú àrí Yorùbá Otu túmọ̀ sí kọ́ lọ́dọ̀ àfa aládùá ẹnìkan akọ̀pọ̀ sàlámù alaykum alaykum sàlámù mẹ́ta Allah la quwwata ẹ má gbàgbé wa nù àdúrà yín onótìlá àyìn náà ẹ má gbàgbé wa nù yín lọ́ba tàn. kú àwọn máa lọ tọrọ lọ́dọ̀ rẹ̀ kí bá wa tọrọ kí Allah kó rọ̀jò torí ńgbà tánàbí wà láyé ọ̀dọ̀ rẹ̀ láti máa tọrọ pé kọ bá wa tọrọ lọdọ Allah kí Allah ó rọ̀jò òjò sì máa rọ̀ àbúrò bàbá ànábì náà sì máa tọrọ òjò máa rọ̀ walhamdulillah ajá pé kẹrẹ ni rè kẹrẹ ní kọ́ńtà tí yín nù àdúrà ọ̀nbẹ nù lànà tó ṣùgbọ́n àfa ti ń ṣe yẹn wò sẹ́nu ẹni rí lọ́wọ́ rárá o ẹni ibú paraku bákan náà àwọn páàbù sẹ́nu ẹni rí làwọn wà wọn sẹ́nu ẹni rí o wọn dára nìyẹn má tọrọ àdúrà lọ́dọ̀ ọ̀daràn kọ́ mọ́ wàá dínà gbígbà àdúrà lórí ara rẹ̀ àwọn ẹni rí sẹ́ni rí o ó bùkátà kọ́ máa wọṣọ kẹ̀ǹkẹ́ kẹ̀ǹkẹ́ kẹ̀ǹkẹ́ táàfin máa lẹ́ni rí kò bùkátà aráṣọ kẹ̀ǹkẹ́ ń gan àmì kan tún ní lọ́tọ̀ ẹ má ti jẹ́ àyà bẹ́ẹ̀ lónìí. torí pé ànábì sallallahu alaihi wasallam ń ṣàlàyé àwọn ẹnìkan ó ní ẹ̀rí wọn wípé eruku wà lára wọn ẹ̀rí wọn pé irun orí wọn rí sákúsákú wọn ọ̀yá tí wọ́n bá nílé ẹnikẹ́ni wọn ò ní sílẹ̀kùn fún wa ká má ti rí pé irú èèyàn jákujàku yìí lọ́fẹ́ wọlé irú wọn ò lè bẹ́ nìkan tọrọ pẹ̀ fún sípẹ̀ rẹ̀ àmọ́ tó bá búra lé ọlọ́hùn wípé yóò ṣe nǹkan kan náà ni ọlọ́hùn ó ṣe náà ni ẹni táwọn kà kù táwọn pè léèyàn tó bá búra pé ọlọ́ yọ rọ̀jò lónìí náà ni wàláhì ọlọ́ ọ̀rọ̀ náà ni torí rẹ̀ aṣọ kọ́ ni wọ́n fi dá wọn mọ̀ títóbi wọn kọ́ ni wọ́n fi dá wọn mọ̀ rárá o ìwọ wo báwo ló ṣe ń tẹ̀lé ti Allah báwo ló ṣe ń tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa sallam ilé ìjẹba sábà bùkátà ká sanwó sẹ́fún náà ẹ máa rántí wa nínú àdúrà yín ẹ má gbàgbé wa nínú àdúrà yín ẹ bá ń bẹ Allah fún bùkátà mi báyìí tó bùkátà ká sanwó sẹ́ tádùn àbáwá gbà ńkọ́ tó bùkátà kẹ́ ẹ lọ dúpẹ́ ẹ dá o yóò bá lẹ́wọ̀ ẹ̀yin náà lẹ́ni ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ṣé bíi ni àbí ọlọ́sàkóni lẹ́rù lọ tọ́. kò nídìí gbogbo ẹ̀ kò nídìí gbogbo ẹ̀ mùsùlùmí là wà. ri pe, wàá wá rí i pé àdúrà gbà bùkátà bíá kọ́ máa wá halẹ̀ ike ńgbà bọ̀ bẹ Allah tẹ́tàdúrà gbà tó ọmọ olóore lólóore mọ́ ọmọ olóore lólóore torí pé Allah ló sóore fún mi mo sì ń dúpẹ́ fún tó àwọn arẹ́tì táwọn àṣeyọ́dẹ́ ṣe ikọ̀ ẹ̀ bá ní sọ̀rọ̀ ń gbà nítorí òní pé nítorí pọ́ fẹ́fẹ́ mi kí sórí fún ọ kọjá pé èèyàn lọ́ọ́ máa dá dúpẹ́ fún tontigbẹ́ ni tí ó bá dúpẹ́ fún yàn kò ní dúpẹ́ fún ọlọ́ tọ́ alákọ̀ọ́kọ́ òun onye ní ká máa fi pàápàá ànábì kan àbí ẹrú kan ká máa fi pàápàá rẹ̀ ká máa fi ṣàtẹ̀gùn síwájú Allah. wípé ìwọ mo fi anabi sallallahu alayhi wa mo fi sàtẹ̀gùn síwájú rẹ̀ ṣe nǹkan báyìí eléyìí tako sẹ̀ríà ọ̀nbẹ nu tí máa ba ìmánì jẹ́ àdádálẹ̀ ni wọ́n pè àdádálẹ̀ ni pè ẹ kíyèsí o mo fi anabi mo fi sàtẹ̀gùn síwájú wọ Allah. àdádálẹ̀ mo fi ẹni rẹ Luqman tọ́bọ́mà rẹ̀ sọ̀rọ̀ kẹ́ bó ti wá nu súrọ́tù Luqman mo fi sàtẹ̀kù síwájú wa Allah jẹ́mi náà gbọ́ mẹ́jẹ̀ ń kú lágbọ̀ àdádálẹ̀ sẹ́mi pé pàápàá wọn lẹ́yìn fi ń sàtẹ̀kù síwájú Allah mo fi kàábà mo fi sàtẹ̀kù síwájú Allah mo fi baytul atiqa mo fi sàtẹ̀gùn síwájú wa Allah mo fi mọ́sálásí ànábì wa pàápàá jùlọ rọ́ọ̀bọ̀ tó wà ní mọ́sálásí mo fi sàtẹ̀gùn síwájú wa Allah kí ni dájọ́ ẹ̀ àdáadáa lẹ̀ ọ gbọ́dọ̀ dán wò ọ gbọ́dọ̀ dán wò gbogbo eléyà dáadáa lẹ̀ ni wọ́n ń pè bí kò sọ Allahumma inni as'aluka. بذات أبينا آدم عليه السلام أن ترحمني والله من في بابا بابا لاوا آدم عليه السلام من في بي والله كيكو كمي من في بابا بابا لاوا آدم عليه السلام من في انتر والله كيكو كمي كمي تابي لين أدادالي Because of okay. orí bàbá wa méje yọ jẹ wá orí ìyá wa méje yọ jẹ wá olùkóyè wa gbogbo ẹ̀ ń kọ́ àdádálẹ̀ àwọn alálàálẹ̀ yóò kú ní jẹ́lu ìyọ̀fọ́ àdádálẹ̀ kálálàálà ọlọ́ba tó ti kú àtọ́ba tó ti kú àtọ́ba tó ti kú àwọn ń lọ ṣe wọ́n lọ ṣe sòsáìtì alálàálẹ̀ lọ́rùn <laughs> àwọn wa ní onídjélu ọfọ irọ́ lásán àwọn sọ wọ́n lọ bá tí wọ́n yí lọ kálukú lọ mọ kòtó ń bá rò nǹkan ní kẹfẹ́rí fa àwọn ò ríran àwọn á yóò kú ní jẹ́lẹ̀ yọ fọ́ kò ní yọ fọ́ torí àwọn gangan lọ lágbára tí òfin ní fọ́ọ̀nù a fi àwọn aláàlálẹ̀ yìí bí ọ̀kílẹ̀ yọ ọmọ fọ̀ àdáadáalẹ̀ àmọ́ aláàlálẹ̀ yìí mẹ́tẹ́lẹ̀ yọ ọkọ́ ìṣẹ́bọsọ́lọ̀ nù. tọ́ ọ̀rọ̀kọ́ ti yé wa báyìí ẹ gbọ́dọ̀ fi pàápàá pàápàá nǹkan kan kẹfì sàtẹ̀gùn síwájú Allah bí ká sọ pé wọ́n Allah wòjò tí ń rọ̀ yìí àfòjò tí ń rọ̀ yìí bẹ̀ ọ́ ara ń tà ń sọnù wo tọmọ tuntun tàbí ara ń tà ń sọnù wọ́n láàlejò eléyìí tá a ní dá àti gbúrò rẹ̀ látọ̀dún tó ti pẹ́ yìí wó ta lejò yìí wó ta lejò ké sọlá rẹ̀ wó ta lejò yìí gbogbo ẹ̀ la ń sọ pé kí ni ìtumọ̀ rẹ̀ lábẹ́ sẹ̀ríà àdáadáa lẹ̀. tọ́ ẹlẹ́kejì òun náà ni ìwọ a fi ẹ̀tọ́ ànábì wa fi bẹ̀ ọ́ afẹ̀tọ́ àwọn ẹni rí fi bẹ̀ ọ́ afẹ̀tọ́ Kaaba afi bẹ̀ ọ́ ẹ̀tọ́ Mẹ́kà a fi bẹ̀ ọ́. gbogbo eléyìí nǹkan òun náà àdáadáa lè mú ẹ̀tọ́ wọn àwọn wọn ní nǹkan wọn wọn wá ní kó máa ya lùfàdùà wọn ò ní kó máa ya lùfàdùà ẹlẹ́kẹta òun náà ní ká máa fi iye àwọn nǹkan wọ̀nyí tọrọ àlùbáríkà àwọn nǹkan wọ̀nyí ká máa fi tọrọ àdáadáa lè lò náà kò ní àlùbáríkà nàbì ọlá ànábì ọlá ìta fúnṣẹ ọlọ́run gbogbo eléyìí náà àdáda lẹ ní ẹrí kó máa ń lé fẹ́ni tó bá ti pẹ́ nínú sinà àdáda lẹ láti kọ́kọ́ gbọ́ pé n tó ń ṣe àdáda lẹ ó máa ń lé fún wa a ọfẹ sọ pé n ta ti ń ṣe kó tó bí ọ kọ́dà wọ́n lè má ti ṣe kó tó bí bàbá wa àládàáda lẹ nìkan nígbà tẹ́ mẹ̀sìn Allah wa ṣàánú rẹ o tún rẹni tí ń ṣàlàyé rẹ fún o tún fẹ́ kú lórí àìmọ̀kan sí ọ̀rẹ́ láì so àdáda alẹ́ ni tọ́ afẹ́ sọ pé ànábì ò níyì ni ṣé níta ń fa ni kò níyì kò níyì tọ́ fẹ́ sọ pé kò lálùbáríkà ni ṣé níta ń fa ni kò lálùbáríkà kò lálùbáríkà àbọ̀ gẹ́tì arẹ̀ níta ń sọ nípa rẹ̀ ní ìsinmi pé tẹ́lẹ̀ fi yí rẹ̀ tẹ́lẹ̀ falùbáríkà rẹ̀ tẹ́lẹ̀ fọlá rẹ̀ tọrọ àdáda lẹ̀ ni. tó bá islam tí allah fi rán nabi muhammad ni ó àdáda lẹ̀. torí ẹ ọyọ àdẹkùn rẹ báyìí ó lè má rọrùn fún ọ láti dẹkùn rẹ lẹ́ẹ̀kan náà tòró ti ń ṣe tipẹ́ igi ti di gbígbẹ mọ́ ọ lọ. àti wàá sọ pé òní sọ pé ọlá àlùbáríkà ọlá àti má ọmọ gba díẹ̀ díẹ̀ ọmọ gba díẹ̀ díẹ̀ ọmọ gba díẹ̀ díẹ̀ ọmọ pàtì díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ló sílẹ̀. àbí kò sọ pé ọlá àpọ́nlé sàrí ànábì gbogbo eléyà dáadáa lẹ̀ ni torí kí pé gbogbo àwọn kan tá a sọ yìí kọtọ́ kò fi tàtẹ̀gùn síwájú Allah kò sẹ́nìkan nínú àwọn sàhábà àtàwọn ẹni ire tó pọ́wọ́lé wọn àtàwọn ẹni tó dé lẹ́yìn wọn tó fi dórí àwọn aṣíwájú wa nínú mà tá kárù rẹ̀ mọ́ wọn lẹ́nu rí torí rẹ̀ àdáadáa lẹ́nu gbogbo ẹni tó bá sì fẹ́ láti ṣe ẹ̀sìn Islam dáadáa yóò jáwọ́ ń bẹ̀ torí tó bá jẹ́ pé rere bá àwọn òní síwájú ṣe nǹkan yìí mọ́ àwọn sàhábà lọ́wọ́ àwọn ni ọba kọ́kọ́ ṣe tẹ́lẹ̀ bá yé wa ká mọ̀ ìpín ó lè fi pàápàá nábì sàtẹ̀gùn ó sì lè fi ẹ̀tọ́ rẹ̀ sàtẹ̀gùn ó lè fi ọlá iyì tàbí àlùbáríkà rẹ̀ sàtẹ̀gùn kò túmọ̀ sí pé ànábì kìí ṣe ọlọ́lá anabi kì í sábì kò túmọ̀ sí pé anabi ìsàlẹ̀ àlùbáríkà kò túmọ̀ sí pé anabi ìsẹni tá a gbé ga bẹ́ẹ̀ ni kò tí nǹkan kan kù nínú ọlá àtàgbéga anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tàbí tàwọn ẹni rè kò dínkù lọ́nà kankan nítorí pé àgbéga iyì ọlá àti àlùbáríkà anabi àti tàwọn ẹni rè tí wọ́n ní í ṣe. tí wọ́n ní ṣe wọn ò ní kẹ́ máa yà lò wọn ò ká máa yà lò sílẹ̀ ńṣe ni àwọn ànábì yìí àtàwọn ẹni rí ni wọ́n máa lo iyì wọn àti gíga àti àpọ́nlé wọn láti fi máa báwọn èèyàn tọrọ ọ̀pẹ̀ láyé ń bí wọ́n fi báwọn tọrọ ọ̀pẹ̀ tó bá di lọ́la máa nítorí wọn wá yẹn wọn fẹ́ fún ọ wọn wá lọ báyìí nìkan nínú àwọn tó jábì yìí ẹ dákun bá mi bá àwọn báyìí báyìí sọ̀rọ̀ mo lẹ́tọ̀ọ́ gbà lọ́dọ̀ wọn wọn fẹ́ fún mi ó rí i pé tó bá dá sí i nítorí iyì tiẹ̀ nǹkan tó ń wá yẹn yọ bọ̀ sí láyé ń bínú àwọn ẹni tó jẹ́ abiyì lọ́dọ̀ Allah àwọn ọlọ́lá tó lù wá sí lẹ́ni gíga láyé iyì wọn àti gíga tó lù wá ṣe fún wọn yẹn wọn ó tún fi tọrọ ọpẹ́ fáwọn kan tó bá dijọ́ gbẹndẹl kìyàmù so n táwọn iyì àgbéga yìí wà fún nù wọn à wà fún pé kẹ́yìn ó fi máa ṣàtẹ̀gùn nígbà tẹ́ bá fẹ́ tọrọ nǹkan kan ẹ jẹ́ ká ṣàkíyèsí àwọn nǹkan wọ̀nyí ọ̀nà wo la lè gbà láti lo àwọn ànábì Allah. láti fi ṣàtẹ̀gùn lórí àdúrà tá à ń bá ń wọn gbọ́ ni bàbá gba ànábì tó ti ń tẹ̀lé tà ànábì sallallahu alayhi wa alihi wa sallam wo bí mo gba ànábì gbọ́ sì wo bí mo ṣe ń tẹ̀lé tà ànábì nǹkan báyìí fún ìyẹn tó bá bákan náà èèyàn tún máa fi sísè àsọ̀lẹ́ẹ̀tù fanabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣàtẹ̀gùn gẹ́gẹ́ bí àwọn olùmọ̀tíṣẹ́ máa ń sọ pété àbá ṣàdúà kẹ́bù tí wàá nù hadith ẹ ṣàsọ̀lẹ́ẹ̀tù lẹ́yìn tẹ́ bá ti fẹ̀yìn fún allah ẹ ṣàsọ̀lẹ́ẹ̀tù ẹ tọrọ ń tẹ́ ń fẹ́ ẹ parí rẹ̀ pẹ̀lú àsọ̀lẹ́ẹ̀tù èyí ọ̀ ajẹ́ pé sísè àsọ̀láàtì bá nàbì sallallahu alaihi wasallam sísè àtẹ̀gùn ni eléyìí ó lè sísè àtẹ̀gùn. bákan náà bẹ́ẹ̀yẹn bá nífẹ̀ẹ́ ànábì ó lè sísè àtẹ̀gùn yà Allah wo ìfẹ́ tí mo ní sí ànábì sallallahu alaihi wasallam ṣé nǹkan báyìí báyìí fún mi. ọjà ni tó ṣe pé ọkà ànábì kan ní tiẹ̀ ìwọ Allah wo pé ànábì ni mo kà kún tèmi kó o ṣe nǹkan báyìí fún mi. àbí kò tiẹ̀ jẹ́ pààrọ̀ nábì àbá nábì míì ló ṣàdúrà fún ọ lójú ayé ẹ̀ gbogbo eléyìí náà ń bẹ́ẹ̀ nù nǹkan máa jẹ́ kí èèyàn jásí kó ti fi nǹkan kan ṣàtẹ̀gùn àmì ìjọ ọ̀tá kò ṣẹ̀ríyà àmọ́ pàápàá nábì iyì ànábì mi máa fi gbogbo àwọn eléyìí ṣàtẹ̀gùn eléyìí àdádálẹ̀ ni o èyí tí ó sì túmọ̀ sí pé ànábì kò níyì lọ́dọ̀ Allah ó níyì lọ́dọ̀ ṣùgbọ́n àwọn ọgbà pé yìí tiẹ̀ ní kọ́ máa fi ṣàtẹ̀gùn gbà tó bá fẹ́ tọrọ kò ti báyìí lọ tọ lẹ́yìn eléyìí wọ́n tó ń wá ọ̀nà kọjá pé ìmánì rẹ̀ da kọ̀ mẹ́hẹ aburú òsè ọ gbọ́dọ̀ jẹ́ni tí ọlọ́ máa forí kanlẹ̀ fún sàárè o ọ gbọ́dọ̀ lọ forí kanlẹ̀ fún sàárè sálà máa forí kanlẹ̀ fún Allah báyà tẹ́yìn náà bá ń kíyèsí ẹlòmíì bá dédìí sàárì ẹnìkan tí wọ́n wò pé èèyàn ńlá ni kó tó kú ẹ̀rì tó forí kanlẹ̀ lórí sàárì rẹ̀ lórí pé ah báà mi àgbà mojúbà o ẹ̀ ń bá ti bẹ́ẹ̀ ti ṣe ṣírù torí ta là máa dá nìkan forí kanlẹ̀ fún Allah tó bá ti wá forí kanlẹ̀ fún kàmi tó yàtọ̀ sí Allah èèyàn ti ṣẹbọ o ká lọ pẹran fún sáré ká lọ pẹran fún sáré kìbá jẹ lórí sáré àfi ká pẹran fún sáré láyé bomi gbogbo ẹni tó bá ti ṣe ó ti ṣẹbọ sí Allah kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin وبذلك أمرت وأنا أول المسلمين بقبو جاسم فرجتي الله إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك ما في صلاة فلوارة وانحر أي وانحر لربك كو سمك بين فلوارة نكام tẹnika bá tí wọn forí kalẹ̀ fún sáré ọsẹbọ sí Allah ẹni tí wọn pẹran fún sáré ó ti ṣẹbọ sí Allah gbogbo ń tá a bá ti pè níjọsìn kò gbọ́dọ̀ jẹ́ tẹnìkan àfi títa ni àfi ti Allah ìwọ tó fẹ́ sọ ìmánì rẹ tó fẹ́ kí aburú ṣe ṣọ́ra fún pé a máa fi nǹkan míì tó yàtọ̀ sí Allahu búra ọ gbọ́dọ̀ fi nǹkan míì tó yàtọ̀ sí Allahu búra nínú àdìsá nàbẹ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wani man xalafa bi ghayri llahi faqad kafara aw ashraq ẹnikẹ́ni tó bá ti fi nǹkan míì tó sí Allah tó fi búra ó ti ṣe kèfèrí ó sì ti ṣẹbọ sí Allah ǹjẹ́ ṣé ìṣẹbọ sí Allah oníkàfin nǹkan mí tó yàtọ̀ sí Allah òbúra bí bẹ́ẹ̀ ni ṣirkun asghar ìṣẹbọ eléyìí tó kéré ni wọ́n ń pè léyìn àmọ́ tó bá jẹ́ pé nǹkan míì tó fi búra lẹ́yìn Allah ọba jẹ́ ní tó ń gbéga tó ń bábàrà tó ń kó bẹ́rẹ́ fún tó gbé sípò ìntàlímà jọ́sìn fún gan gẹ́gẹ́ bí Allah adẹ́pẹ́ fi fi orúkọ rẹ̀ búra ó ti di ṣerkún akbar ìṣẹ̀bọ sí Allah tó tóbi jù abẹ́ Allah kó ṣàánú wa tẹ́lẹ̀ ìbáyé wa adẹ́pẹ́ kí náà máa fi búra orúkọ Allah tàbí ìròyìn rẹ̀ a gbọ́dọ̀ forúkọ nǹkan míì àbí ìròyìn kan míì ká fi búra ìwà tó fẹ́ láti sọ ìmánì rẹ lọ́mọ ìpè al-isti'anatu wal-istighathatu méjèèjì ọ̀tọ̀ sẹ́nìkan àfi Allah al-isti'ana títọrọ ọ̀ràn lọ́wọ́ al-istighathatu títọrọ gbàmígbàmí kọ̀tọ́ka dojú ọkọ̀ kan nínú méjèèjì. kọ̀tọ́ka dojú rẹ̀ kọ ẹnìkan nínú àwọn ẹ̀dá lórí nǹkan téèyàn ò lè ṣe téèyàn ò lè ṣe wàá ràn rẹ̀ lọ́sọ̀dọ̀ rẹ̀ gbàmígbàmí lásìkò ṣòro ẹni tí ó lè gbọ́ rẹ̀ lórí tí ti lè tó bá yẹ kó lè ó lè ràn án lórí tó ń ràn lórí ìṣòro yóò ju tó lè rẹ lọ bí ọ nínú ọwọ́ ni ẹgbà mí o ẹgbà mí o ẹgbà mí o làwọn èèyàn bá dé tàdá tọkọ wọn bá sì pa ọ̀sẹ̀ nítorí wọn lè pa ejò wọn lè pa ejò tó nǹkan téèyàn lè ṣe ẹ lè wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ sì lè ké gbàmígbàmí lọ sọ́dọ̀ rẹ̀ lórí ẹ̀ gbèsè lọ́jẹ́ wọn wá ń wọ ọ lọ kúrú kẹrẹ bíi táyà mọ́tò àbọ̀mọláńké ọwọ́ àlọ́ wárán lọ́wọ́ lọ́dọ̀ ẹnìkan ọ̀sẹ̀ Allah torí pé èèyàn náà máa ń sàánú èèyàn tí ọba èèyàn san gbèsè èèyàn. tọ́ olú ẹlẹ́dàá ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ran yín lọ́wọ́ lórí àti ṣe dáadáa lórí àti páyà Allah ẹ máa ran yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti láti tayọ ẹnu àlà Allah ajá yìí pé ǹjẹ́ yẹn bá lágbára lórí ẹ̀ a lè wá ràn lọ́wọ́ rẹ̀ lórí ẹ̀ olùyà lẹ́dàá ni fastaghathahu alladhi min fi'atihi ala alladhi ẹni tí fastaghathahu alladhi min shi'atihi ala alladhi ẹni tọ́jọ́ kan nínú àwọn èèyàn Musa ó ké gbàjarè lọ́sọ́dọ̀ Musa kọ́ gbà wọn lọ́wọ́ ẹni tọ́jọ́ ta wọn ó ké gbàjarè lọ́sọ́dọ̀ torí pé Musa lágbára láti gbà á lẹ̀ kọ́dọ̀ ó tún sì gbà á lẹ̀ nínú sísì gbà á lẹ̀ ni pé fọwọ́ kẹsàn-án Musa fọkànlọ́ àlẹ́ ìpalásá ni Musa gbà lọ́ba kú abẹ́rẹ́ nǹkan mẹ́rin ọkọ̀ jà lẹ̀ sẹ́ńtọ́ lè gbàyàn nígbà àpọ́njú tọ́ba ké gbàjarè lọ́sọ́dọ̀ rẹ̀ ọ̀sẹ̀ Allah àmọ́ nǹkan téèyàn ò lè ràn yàn lọ́wọ́ lórí ẹ̀ ọ gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń ké gbàjarè tí ń wá ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tí ń wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ àwọn òkú. bàbá yín ti kú ilé wa ń dàrú ọwọ́ á ní tọ̀ báà mi Sàlìmánù má sùn lọ́nà ọ̀run o wá tún lè ṣe o ẹ̀yìn rẹ̀ ń dàrú ilé ti bàjẹ́ tán kọ́dọ̀ èmi gan wá sí kò wá bọ́ ni <laughs> ẹ̀rọ kó ń tanra rẹ̀ dànù báà rẹ̀ Sàlìmánù ìyá rẹ̀ Sálímà wọn náà má gbàgbé ilé o. ó ti ẹ̀tọ́ tàbúrò òun báyìí awíwíwí kọ̀ gbọ́ wá bá wí. <laughs> ẹ̀fí ẹ̀ ń sọ̀rọ̀ lọ́dọ̀ òkú ntí òkú ò lè ṣe nìyà ìṣẹ̀bọ Allah lélẹ̀. ìkégbàjarè náà lọ́sọ́dọ̀ àwọn èèyàn wọn ò tí kú o àmọ́ nǹkan tí wọn ò lè ṣe. ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ nìkan pé fún mi lọ́mọ ìyá ọ̀sùn mi lọ́mọ ìyá sẹ́mi kó ń lé tí wọ́n fi ń rọmọ. kọlọ báyọ̀ pé yàmí ló lówó talẹ̀ nínú tó lè yàyà lólówó kò sẹ́ni tó lè yàyà lólówó. akramakumullah gbogbo ẹni tẹ́yìn ò lè ṣe àgbọ̀dọ̀ wá lọ sí ọ̀dọ̀ èèyàn. kí ẹ tọrọ wọ kó mú ìbànújẹ́ lọ gbogbo eléyìí kọtọ torí rẹ̀ já ṣẹlẹ̀ àbíláyé ànábì sallallahu alaihi wasallam mùnáfíkì kan wà tó máa ń fara ní àwọn mùsùlùmí apá kan nínú àwọn mùsùlùmí wa ní hayya bina nastaghithu bin nabiyyi sallallahu alaihi wa alihi wasallam ala hadha al-munafiq ẹ dìde ẹ jẹ́ á lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ká lọ ké gbàjarè bá lórí mùnàfìkì ìgbà tí wọ́n á dọ́dọ̀ anabi tí wọ́n sàlàyé fún anabi kí làwọn sọ káwọn tó débi anabi wa ni innahu la yustaghathu bihi innama yustaghathu billah akíké gbàjarè wá sọ́dọ̀ mi o ọ̀dọ̀ Allah là á ké gbàjarè lọ ẹ dákun ẹ wo ẹ̀kọ́ ńlá tànàbí nǹkan wa a kì í ké gbàjarè wá sọ́dọ̀ mi ọ̀dọ̀ ta là á máa ké gbàjarè lọ ọ̀dọ̀ Allah láwùjọ wa nílẹ̀ Yorùbá yìí àwọn èèyàn kan wà táwọn èèyàn ń tara wọn ṣẹbọ sí Allah àwọn èèyàn dẹ́ ń tara wọn ṣẹbọ sí Allah yẹn àfi kẹ́ ẹ já wọn Baba mama kan jà wọn akẹjọ wa ìgbà tí mo ní kí bàbá sọ̀rọ̀ bàbá ni tíyàwó bá ti sọ náà lérò pé ìyàwó sọ̀rọ̀ kò ní kò ní kàmásì tọkànrà sọ díẹ̀ níyàwó bá ní àwọn ń tẹ̀ ń sọ gbogbo gbà pé ká má ṣẹbọ sí Allah ọkọ àwọn yìí ọ̀sẹ̀bọ ni ó sì mú àwọn náà ṣẹbọ mo níbo ló ti ṣẹlẹ̀ báwọn ọkọ ti fẹ́ wọlé náà tiẹ̀ náà mo níbo ló ti ṣẹlẹ̀ ó níbi kan wà táwọn máa ń lọ lọ́nà àbáyé ọ̀nà ibi tá máa gbà já òkè ogun lógbómọ̀ṣọ́ land táwọn bá dọ́dọ̀ táwọn bá débẹ̀ bàbá kan wà ń ẹ wàá bá àwọn èèyàn lórí ràǹràn wọ́n mọ ara bábà wọ́n mọ ara bábà wọ́n mọ yíra mọ́lẹ̀ wọ́n mọ kpora mọ́lẹ̀ wọ́n mọ pé ní aláyé lọ́rùn aláyé lọ́rùn ṣàánú wa aláyé lọ́rùn gbà wá aláyé lọ́rùn etí ń fọ́mà aláyé lọ́rùn etí ń wówó aláyé lọ́rùn ẹnitọ́fẹ́ borí ọ̀tá aláyé. <laughs> mo ní láyé yìí náà ìyá ní láyé yìí náà la hawla wala quwwata illa billah mo ní aa ah! ajẹ́pọ̀ dara ni wọ́n kọ yìí wọ́n náà ló ti sọ pé tíyàwó bá sọ náà ni adúpẹ́ ànídìí àlàyé tiẹ̀ mọ́ wàláhì ẹ̀rù Allah bá mi dé ah láyé yìí náà èèyàn bíi tí tí ń yàgbẹ́ èèyàn bíi tí tí ń fọkún èèyàn bíi tí tẹnu rẹ̀ ọmọ àrùn tí ọba fọnú èèyàn bíi tí tẹ́bi bá ń pa tí ó lọ sí kò síbi kan tí ó kọ di àmàlà yóò dáadáa àtọ́bí àbùlà pé ẹ sọ fún wọn kó tí ì ráyè. subhanallah alazim ìṣẹ́gbọ́ pọ́nbélé aláyé lọ́rùn báwo ta ló láyé tó lọ́rùn jẹ́mọ́ ta ló lè gbà wá ta ló lè là wá ta ló lè fún wa ní sáǹfẹ́ abẹ́ amẹ́ni tí kò bá hàn sí onímà tẹ́ bá ń sọ gbogbo ẹ̀ ọmọ rò pé wọ́n ń bu ṣúgà tó yin ni torí pé wọ́n ní bàbá tí rìn jìnnà àyè mọ̀ pé abuké náà wà nù àwọn ọ̀kẹ́rẹ́ subhanallah alazim ìṣẹ́bọ pọ́nbélé ìwé náà níta ni tó dúró wájú igi tí ń pé ọ̀bá tì lójú ayé àwọn bá mi. òun sì mọ̀ kó ní mutí lójú ayé tó ná so torí ẹ ọmọ tó wá tó lòun fẹ́ bí mọ̀ kó fún lọ́mọ ni o igi fa igi ó fún lọ́mọ igi bòmí gbogbo oríṣiríṣi àdánwò ọ̀pọ̀ láwùjọ Yorùbá nítorí pé ńgbà tẹ́sìn dé gbàǹdùkú rẹ̀ wọ́n gbà wọ́n gbòfin ma ibi tí jàǹbá ti sọ̀pọ̀lọpọ̀ nu. So, sẹ́mi àgbọ̀ tó ń bú àwọn kan pé wọ́n gbẹ̀sìn wọn ò gbòfin ma kìí ṣe pé wọ́n parọ́ nítorí pé gbogbo ntẹ́sì ni àtẹ̀wọ̀n èsè gbogbo ntóní apàtì ni wọ́n máa rọ́ọ̀lù ìdí ni tí wọ́n fi ya agbẹ̀sìn mọ́ gbòfin ma abẹ́ Allah àkọ́mọ́ fi sàdánwò fa wa. tọ́ ìwọ tó fẹ́ sọ ìmánì rẹ alukur'ani ni kò máa kà ó alukur'an ni kọ́ máa kà tó o bá lọ alukur'an tó o bá wá mọ́sálásí ó ra alukur'an tó kè tó o bá lọ alukur'an tó o bá wá mọ́sálásí ó ra alukur'an tó kè. tó o bá rí i pé wọn ò kó alukur'an lẹ̀.

tó bá jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni tó lálùkùránì wá alimadina alimadina sẹ́ńtà wọ́n garanti pé àwọn fún ọ lọ́kàn kọ́dà a tún lè fún ọ lè tó nítumà láti fi dá wa lójú kọ ṣẹ̀ṣẹ̀ gba islam ni àwọn ẹni tó ti pẹ́ nínú islam tó ń ti dingiri nínú islam a mọ̀ pé wà ó lálùkùránì náà ó ní abẹ́ẹ̀ ní ẹ̀ dáhùn alhamdulilayi. Hmm. so ẹ̀yin ti pẹ́ islam alhamdulillah ẹni ẹ̀yin ò ní problem àwọn tó ṣẹ̀ gba islam kódà kó jẹ́ pé kìí sàwùjọ wa yìí lọ́wà àmọ́ ń gbọ́rọ̀ wa tá à ń sọ yìí ọ̀padà gbọ́ nínú gbèsè ayé rẹ̀ máa Medina center lÓgbómọ̀ṣọ́ á fún ọ lálùkùránì kan á tún gbọ́ ìṣe Yorùbá Haúsá ni harafi kẹta bá kanu alukur'an agbalada mẹ́wàá olùwẹ̀lẹ́dàá wa tún máa ń sàn ẹ̀sàn yìí ní àdìpẹ̀lẹ́ àìníye sẹ́ni tó bá fẹ́ bọ́ba ti fẹ́ fẹ́ àtẹ̀mí àti wọ́ lọ́rọ́ mà bá wì á ti yan alukur'an ló di pọ̀ jù àmọ́ ní bàbàrà bó ti yẹ ká mà ń bàbàrà ọwọ́ rẹ̀ hẹ́hẹ́ ọ̀làfimú tí ọ̀tọ́ sí i. وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا ìránṣẹ́ni wo olúwa mi àwọn èèyàn mi wọ́n máa ti sọ alukur'ani di ń tà ń yà lódì abẹ́ Allah kọ́ máa tètè wà bẹ́ẹ̀. ó yẹ ká ní ìpín kan pàtó tá a máa fojoojúmọ́ ayé kà nínú alukur'an lọ́nà tí ń fi mọ̀ yín pé ńgbà tá a bá fi rí iye ọjọ́ báyìí insha allah mo ti kí alukur'an nìkan tora ra ntí ọsẹ kúkú wánu tolu ọfiisanu adáfira alìjẹnà wọ níjọ́ gbẹndàlùkìyàmà àwọn sẹẹrẹ àṣálà yìí máa ṣe àwọn dáadáa àṣálà yìí máa ṣe ṣùgbọ́n lápá kejì àwa là ń fọwọ́ malé tá à ń fẹsẹ̀ wá wò dànù. Ọlọpọ dáadáa tá à ń ṣe àwọn náà là hùwà bú ọ̀rọ̀ burúkú ìgbọ́kúgbọ́ burúkú èròkérò ìrìnkúrìn ìṣekúṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n balada wa jẹ́ ni ńgbà tó bá jẹ́ pé a ní alukurani ta kékékékékéké láyé a ní àwọn gbólóhùn rántí Allah tá wí lọ́pọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀ nínú ìgbésí ayé gbogbo àwọn nǹkan wọ̀nyí insha allah ládàá wọn ò jẹ́ kí ládàá dáadáa wa kọ́ tẹ̀wọ̀n ju ju ẹsẹ̀ àìdáa wa lọ tó bá dijọ́ gbẹ̀ndà lókèyà ó sì dájú wa laqad yassarna al-Qur'ana lil-dhikri fahal min muddakir olùwẹ̀lẹ́dàá ni ó dájú bá a alukur'ani ní ntọ́rọ̀rùn láti máa fi ṣèrántí kàlẹ́ gbọ́ràn sí i bẹ́ẹ̀ náà lọ rọrùn ké ẹ wá dúró ládá téèyàn gbà lórí fatiha lásán ẹ wò yàrá fi tó wà nù suratul fatiha kátó wá pé mo ké gbogbo baqara mo tún kí àwọn sóra tó tẹ̀lé mo fi dé náà sí akú oríire láàmà kí ó ń tọ̀ àwọn olùmọ̀ nínú sẹ̀ríyà nínú ìmọ̀ nípa alqawaid alqawaid wọ́n ní àwọn gbólóǹkan bẹnu ṣẹ̀ríà yìí tó yẹ pé kò lè dìjọ́sìn tó ń bá ń sọ àfi ká níyàn pẹ̀lú ẹ̀ àwọn gbólóǹkan wá wà láì dàníyàn ìjọ́sìn nínú rẹ̀ làlùkùránì kìkì ọba àmọ́ dàníyàn bọ́ọ̀mù bá ti ń ké ìjọ́sìn lọ́dọ̀ ọlọ́ ọmọ àgbàládà ni nínú rẹ ní sọlá ti ká ń wọn ọba àmàdàníyà ara lọmọ ẹni náà ẹjọ àánú àdínú ní sọlá ti lọ ẹ mọ pé lẹ́yìn ó ti di nǹkan mi o bùkátà ẹ̀ torí tó bá tó Allahu Akbar Allahu Akbar ìjọsìn ọmọ àgbàládá láì dàníyàn tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn já mójútó ọ̀fẹ́ kí imáni rẹ̀ wà lálàáfíà tó fi kú yéésè bíbélì lọ́ọ́ máa kà ó yéésè májẹ̀mú láéláé lọ́ọ́ máa àfọ̀nsá àbúrá ti jẹ́ lè máa nítorí pé àwọn òwe yẹn wọn kì í ṣe àpèjúwe tó dángájíá Allah nítorí tá a bá rí èyí tí wọ́n kọ lédè tí wọ́n fi sọ kalẹ̀ kọ wà bí wọ́n ṣe sọ kalẹ̀ mọ́ àfikún ti wọbẹ̀ àdínkù wọbẹ̀ àtúntò bá a sì mọ̀ pé kò lè ṣeéṣe ká àdínkù àbátúntò nínú ọ̀rọ̀ kan kọ́rọ̀ náà tún wá sẹ́kù lọ́rọ̀ ẹni tó kọ́kọ́ sọ á ń bọ̀sibọ́sí ọ̀rọ̀ Allah ìsì mo ṣèwé kalẹ̀ wọ́n wá dé ní ìsọ̀ wa ní tó bá ké gbólómì mo lò yàtọ̀ sílé ìkọ̀ bá dáa jù ọ wá bá ń pààrọ̀ rẹ̀ ọ wá ní tí mo bá tún fi gbólóhùn yìí kún kọ̀ bá tún dáa jù ó tún bá ń fi kún ọ̀ya oní ètí mo ṣe ń chapter one yìí tó bá kún lọ́wọ́ ń chapter four kọ̀ bá dáa jù èmi sì ti tẹ̀wé mi jáde wọ́n wá ń ṣe léyìn ọwọ́ àtẹ léyìn jáde wọ́n á ó lè tọ́ba ń bàwé jẹ́ mo rò pé yé wa ó lè tọ́ba ń ṣe kí ni tọ́ba ń bàwé jẹ́ ìwọ lè ṣe lọ dákọ̀ tiẹ̀ à ń bọ̀sibọ́sí ọ̀rọ̀ Allah kò gbà àdínkù kò gbà fikún tolu ẹlẹ́dàá wa bá ní fasalli li rabbika wanhar. ni wọ́n wá ní wasalli li rabbika wanhar kìí sá alukurani mo rò pé yé wa kí ló ṣe ń bẹ̀ ọ́ gbé fáf ó gbé fún wà ọ́ dàrú allahu akbar alukurani débẹ̀ tó bá fi fáw tó yọ tó gbé wáw táyé rẹ̀ kọjọ́rọ̀ allahu àfikọ́jẹ́ pàṣẹ ṣe ló ṣe ọ̀ máma torí ẹ̀ mùsùlùmí àwọn àwéhùn yàtọ̀ sí alukur'an wọn kì í ṣe àpèjúwe tí ń tọ́ka sọ̀rọ̀ allah torí kí wọ́n ti yí wọn padà kò sí bí allah ti ṣe sọ̀kalẹ̀ mọ́ èyí tó wá ṣẹ́kù bí allah ti ṣe sọ̀kalẹ̀ nínú rẹ̀ à nídìí ẹ̀ torí kí alukur'an ti tó wa ànídìí ẹ̀ torí pé alukur'ani ti tó wa níbo la tiẹ̀ ti wá rí èyí tó wà bí wọ́n ti sọ kalẹ̀ lédè tán fi sọ kalẹ̀ mọ́ àárín so ẹ sì mọ̀ pé àlàyé ìtumà kò lè túmọ̀ sí pàápàá gbogbo translation ẹ rí i pé ń gbà mọ́ sọ pé ẹni tí o bá lálùkùránì tó ṣẹ̀ṣẹ̀ gba Islam Al-Madina Center yóò fún lọ́kàn kọ́dà gan a tún lè fún ọ léyìí tó ṣe pé wọ́n ṣe àlàyé ìtumọ̀ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èsì pé àfọ̀n ọlálùkùránì Yorùbá èsì pé àfọ̀n ọlálùkùránì Haúsá èsì pé àfọ̀n ọlálùkùránì English mo rò pé yé wa kò sí àlùkùránì Yorùbá kò sí àlùkùránì Haúsá kò sí àlùkùránì English translation of the meaning could reflect the original a sọ pé àlùkùránì pẹ̀lú àlàyé ìtumọ̀ rẹ̀ lédè Yorùbá àti àlàyé ìtumọ̀ rẹ̀ lédè Haúsá àtàlàyé ìtumọ̀ rẹ̀ lédè English àlàyé ìtumọ̀ ó lè láṣìṣe nú àmọ́ alukurani gágá kò sáṣìṣe nínú rẹ̀ eléyìí jẹba tọ́ ọ à ń gbé báíbù ká ò ń gbé tọ̀wúrátà ká ọwọ́ mọ́sálásí àwọn ọmọ ní àfọ̀nsàbúrá dé àfọ̀nsàbúrá báwò ṣé ṣe é sàfọ̀n lálùkùránì ṣé zàbúrà wọn fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam adúpẹ́ kókó wọn ò fi irú rẹ̀ dáta àmọ́ báyìí adúpẹ́ fún Allah láyé john wọn máa fi dáta àbàbà kan wà mọ́sálásí tó kótó bá ti parí àtúbà báyìí lọ́bẹ̀rẹ̀ sí kí zàbúrà ni zàbúrà orí kẹjọ la wà láàárọ̀ yìí ẹsẹ̀ kẹta zàbúrà báwo ẹtí alukurani fún wa ni ẹ̀ríkì láwùjọ Yorùbá nǹkan ti ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀sìn. kọ́ ọmọ nkankan ike allah sọ nínú alukur'an kọ́ ọ̀dà nkankan mà bá nàbí sallallahu alaihi wasallam sọ nínú sunna àmọ́ wọn mọ púpọ̀ nínú tọ́wọ́ nínú ìwé àwọn míì tẹ́fà ti àwọn bàbá màmá wọn wá dá sọ̀rọ̀ lọ́nà bá máa fi orí ẹsẹ̀ kẹta nínú àwọn ìwé tó wà àwọn èèyàn wọn bá máa fi tọ́ ọmọ sínú lọ́wọ́ subhanallah gbogbo àwọn orí àtẹsẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ tọ́ba wa tó fẹ́ fi nǹkan kan dáṣà nínú ntọ́gbọ́ táwọn mùsùlùmí sọ ìwíkúwì kò tó sọkúsọ àwáwò àlámù àwáwò àlámù kí ni Allahu a'lam lọ́fẹ́ sọ <laughs> ọ̀gá ọ̀gá púpọ̀ nǹkan ṣe. túmọ̀ sí pé ìhà wo la kọ́ sẹ́sìn wa jàmá wàláhì sọlá ọba yẹn lọ́kàn jẹ tí yorùbá máa sọ pé èèyàn gbọ́kà rẹ̀ fàjà jẹ irú jàǹbá tó ṣe ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí yorùbá nù wọn mọ nǹkan kan nípa islam ìdí tó fi rọrùn tí kálukú bá ti gbé fídíò àti ẹ̀dẹ́ lẹ́rìí tí wọ́n ń dà tẹ̀lé wọn nù wàláhì ń tọ́ fà nù mo ti fi sọ̀rọ̀ rí kékeré ló dé tó fi jẹ́ pé àwọn yorùbá ẹ ní rí wọn bí islam gidi ọ̀pọ̀lọpọ̀ ètò ẹ̀sẹ̀ ètò bá fẹ́ sẹ̀sìn jákujáku iná rí jẹ́sẹ̀ anábì yìí gbẹ́sìn wá fún wa èmi á sọ kọ́nà tí ẹ̀kọ́ mi lójú ọ̀tà lọ́dọ̀ mi àlùjánnà wo máa fẹ́ wọ̀ nǹkan tó ti ọ̀pọ̀lọpọ̀ pọ̀ ńgbà tó ṣe gbé wọn à mọ̀ nípa ẹ̀sìn yẹn wọn à sì gbìyànjú láti mọ̀ nípa rẹ̀ ẹni tó fẹ́ kó wọn ní rógà tó fẹ́ kó wọn dà sínú sáàbò ọ̀rọ̀rùn fún wọn ìrọ̀rùn ni wọ́n kàn mú wọn báyìí wọ́n kàn mú wọn dà ni wọ́n máa mú wa bá díẹ̀ tó bá fẹ́ dà sínú sáàbò yóò jà ń pata ń bẹ̀rẹ̀ ni wọ́n bá ti dénú rẹ̀ ńkọ́ yóò ni. jama di. irú tó ṣe wá ní bàbá irú tó ṣe wá níyà jẹ́ ó ṣe àwọn ọmọ wa wàláhì torí ẹ̀sìn yìí ni bàbàrà òun lọ pàtàkì jùnú gbèsè ayé wa òun wà là kàkún jù ẹ má jẹ́ ajẹ́ kíru jàǹbá yóò ṣe àwọn ọmọ wa ẹran ọmọ yín wá lé kí ó kéésì tún ṣe gbogbo lé kí ó jákujàku lẹ́ẹ̀ma fọmọ sí jàmá gbogbo àwọn ọ̀rọ̀ burúkú ó ti yẹ ìgbà ti pẹ̀yìn dàmárọ̀ lọ́wọ́ ẹ mọ ọmọ yín wá lé kí ó kọ́ akọ́ kí ó gidi ọmọ ọmọ kàkí ó nu lé inú tiẹ̀ náà dùn ọmọ ọmọ sàlàyé ẹ̀sìn fún orí tiẹ̀ náà wù báàmí ẹ jẹ́ kí n ṣe àlọ́ aláṣẹ bá ń kọ̀rẹ́tì ẹ̀ tọ́lọ́ mọ́ ti rí pọ́ màlúù aláṣẹ ni kọ́kàn mọ́ sọ pé dáàdi ẹ̀ màlúù aláṣẹ ẹ bá máàkì ẹ̀ mami ẹ̀yin náà jókòó ọmọ bá sì ń sálọ̀ àlá bá ń àlá sì ti ń gba correction ẹ̀yin ti ń gba correction ẹ̀yin ti ń gba correction ọmọ ni mo ti ṣe tán níbo ló kù díẹ̀ káàtó sí ẹ̀yin ló ti lọ sọ ẹ sọ fún ọmọ pé tọ iṣẹ́ tó rán àlùwàlá rẹ oúnjẹ ti jẹ́ ó ti yé wa níbi tá a kù sí àti mà aláwo ṣe àlùbáríkà fún ọ yàtọ̀ sí ibi tó yẹ pé ẹgbẹ́ sara wà lónìí ẹgbẹ́ sara wà lọ́la ọmọ ti dé bàrà ọmọ ti dé kínní wọ́n pa ẹran wọ́n pa kínní gbogbo rọ́ọ̀n lọ́jọ́ yorùbá lójú láyé jọ adúpẹ́ fún Allah ikú ẹ̀ sínú abo ẹ̀tàn jẹ́ báyìí. ẹran ọmọ wa lè kéwú kárí inú lẹ́yìn ọmọ tó ti hal Qur'an ẹ wo bínú yóò ṣe máa dùn ẹ wo bí kí wútọ́ ọmọ bá ń ké nulé yóò sì máa léṣe àpé ìjìnà torí di eléyìí ìgbẹ́ ẹ̀tànjẹ́ ti pẹ̀yìn dáa gbogbo àwọn ọ̀rọ̀ burúkú wàláì ń tọ́ba kú bẹ̀ tó níyì ó yẹ kójú ọmọ tì níbi tí malẹ́sì Islam ti dé láwùjọ wa báyìí ẹnìkan tá a lè rí i pé kó gbé báìbù lọ́wọ́ àbí májàmú láéláé àbí zàbúrà ilà àwọn olùmọ̀ táwọn fẹ́ tara ntó wà nù ìwé yẹn báwọn ẹni tán láwọn gba ìwé yẹn gbọ́ sọ̀rọ̀ kí wọ́n lè bá a pè wọ́n wá sí di bí àwọn ẹni tí wọ́n ń ṣe comparative religion kò sí tó burú káwọn ọmọ ń pa rẹ̀ dáadáa kó sì mọ gbogbo ibi tó ti mẹ́hẹ tó ti láyẹ tí wọ́n fi lè fi bá wọn sọ̀rọ̀ láti pàkíyèsí wọn pé kìí sẹ̀sìn lẹ́ńsẹ̀ kódà tá a bá wò ètò wà lọ́wọ́ yín náà tó ń ti kí wọ́n ti yí padà tẹ̀ǹtẹ̀lé bẹ́ẹ̀ bá wá tẹ̀lé lódodo ẹ pa gbogbo eléyìí tì mùsùlùmí lẹ́dà àwọn eléyìí àní takò wọn pé wọ́n ṣe ń gbé bíbélì ká o wọ́n ṣe ń gbé májẹ̀mú láéláé ká o wọ́n ṣe ń gbé zàbúrà ká o àní takò wọn o ẹni tó lọ kẹ́kọ̀ọ́ tó kẹ́kọ̀ọ́ dìgírì wa láti ilẹ̀ lárúbáwá kan àlèbáwí ìpèsè ń gbèta torí pé náà kan nínú subject táwọn ọmọ máa ń kọ́ kó tó di pé gba degree ẹ kọ́ nípa muqaranatul adiyan àbí al-adiyan wal-firaq ẹ kọ́ nípa àwọn ẹ̀sìn oríṣiríṣi tó wà àtàwọn ọ̀nà táwọn tán ń ṣẹ̀sìn kọ̀ọ̀kan fi pín yẹlẹyẹlẹ tó fi dórí àwọn mùsùlùmí gbogbo ń tẹ́rí tá à ń sọ ẹ̀kọ́ kan ni nínú ẹ̀kọ́ yunifásitì pé kìíní ka tabligh kìíní ka ikhwan kìíní ka gbogbo ẹ̀ takfiri gbogbo ẹ̀ nínú ẹ̀kọ́ táwọn ọmọ ń kọ́ yunifásitì ni torí pé látọjọ́ tó ti pẹ́ ni wọ́n ti wà kìí ṣe nàìjíríà ni wọ́n ti kọ́kọ́ wà so pé kìíní ka yahudiya nasuraniya bòdíyà gbogbo àwọn ẹ̀sìn oríṣiríṣi wọn tó kọ́ ma tó fi mọ tí kálukú ti láyé tó bá fẹ́ approach àwọn tí ń ṣe ó bá wọn sọ̀rọ̀ pẹ̀lú èdè tán gbọ́ yóò mọ ìyàwó lẹ́nu bó ló ṣe màtírí àwọn ò ṣe ní mà bẹ̀pẹ̀ ni wọ́n ń pè ọ́ ní kí ni túmọ̀ ẹ̀kọ́ tọkọ́. adúrúwé ti ń bẹ lọ́dọ̀ wa tó sọ nípa ẹ̀sìn àwọn Yahudi Nasara ọ̀pọ̀ kọjá sísọ tó tu àṣírí lóríṣiríṣi èyí táwọn àgbà túmọ̀ lóríṣiríṣi. sọ bẹ́ẹ̀ ni gbogbo tàwọn tó pín yẹlẹyẹlẹ ní Islam náà so àwọn olùmọ̀ àwọn lè ní irú àwọn tíra lọ́wọ́ ẹ̀rí yọ sọ fún ọ pé síbi báyìí àwọn sì sí with all confidence tó láwọn máa wọ̀kẹ́ àhà tó ọ̀fẹ́ sọ pé ọmọ bíbélì jù wá lọ abẹ́ ti ẹ̀rí ọkùnrin agbére rẹ̀ pọ̀ olùkọ́ sí wọ́n kàn sí ni ah what maka what what what ṣebí inú ìwé náà lọ́wọ́ mi síbi rí ah nǹkan tí ọ níbo ni wo sí nínú àlùkòrán ni ṣebí kan àtàníkọ́ mẹ́sì ẹ̀wá ló ṣe ra rẹ tó gbogbo ẹni ọmọ kàkọ́ máa ké etí ọba yọ wá béèrè kìí ṣe pé tọba béèrè débi kọ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ báwò ẹbí fasalu ahla dhikri in kuntum la ta'lamun nígbà tí mùsùlùmí tó mọ̀ ń pa àwé òun òun ti rí gbogbo àwọn abìkà tó jẹ́ pé yọ̀ọ́ lana ọba ni wọ́n kà lọ́ba lana ma lẹ́nu pé no mẹ́ta lọ ń bẹ̀rẹ̀ ibi tá a lọ gan. so gbogbo eléyìí ẹ̀rí pé látara rẹ̀ lódodo apá kan gbẹ̀sìn Islam tí ọba sí páwọn èèyàn kan mọ̀ bẹ́ẹ̀ wọn ní gbẹ̀sìn Islam tọ́ káwa lọ mọ̀ igbe àmọ́ agbèrú àwọn ìwé ńká fún gbogbo èèyàn kò sí ní tá fẹ́ fi ṣe o. ẹni tó bá fẹ́ sọ ẹ̀sìn rẹ̀ àti mọ̀ pé Allah nìkan la máa fi búra àmọ́ ẹ jẹ́ ká jẹ́ kí ìbúra wọ́n ma níwọ̀n torí tí ìbúra bá ti pọ̀ ìmánì máa ń bàjẹ́ ó dẹni táwọn èèyàn kan gbàgbọ́ mọ́ àní mọ́gbà tó ń sòótọ́ yàtọ̀ sígbà tó ń parọ́ ẹ jẹ́ ká máa sọ ìbúra bú tí ò bá ti di kó dójú àmì ọ̀kàrà ń gidá ká má máa búra. ń bẹ́ẹ̀ nù kàtí máa sọ ìmánì èèyàn ní ìparí ǹjẹ́jẹ́ mọ̀ pé àwọn àwọn wàlùbáríkà àwọn wàlùbáríkà òun náà pín méjì láwọn nǹkan tó ṣe pé àwọn kan wọ́n máa ń ṣèrànlọ́wọ́ fún kí ìmánì ó tẹ̀síwájú àwọn kan àkóbá ni wọ́n jẹ́ fún ìtẹ̀síwájú ìmánì ó yẹ ká mọ èyí tí máa mú kí ìmánì ó tẹ̀síwájú ká sì mọ èyí tí máa fa àkóbá fún ìmánì lápèjúwe ẹnìkan nínú rùn ẹnìkan bá lọ lọ́ba dé lọ́ba sì kó nǹkan jáde lọ́ba di ẹ̀rún ẹni lọ́ba dà sínú kọ́ọ̀pù lọ́ba dà mí sí nígbà tó ṣe sáà wọ́n ní kẹ́ni tí ń rún kó gbé mu ó gbé mu ẹ̀yin wá ní omi kí ni kó mu ó ní ẹni mọ́sálásí àlùmọ̀dínà sọ́jà <laughs> òun náà ni ààrẹ sómi oògùn gbogbo ǹṣe ni albarkan subhanallah ọ̀kanu à ń ṣe tọ́wà ǹgbàtà wá débi maqamu Ibrahim. ibi nabi Ibrahim alayhi salam tó ti dúró pépè ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa táǹdọ̀ ń ṣe tọ́wà ayé ti fún nígbà tí òun ò rí Ibrahim wà ní ìdúró rẹ̀ lọ́ba mọ́wọ́ lọ́ba nawọ́ sí Ibrahim pẹ̀lú ọba fi ra wọ́n ní kí ló dé bẹ́ẹ̀ bó láti á ṣe onígbà táwọn bá délé yóò mọ iyì ọ so bọ́ọ̀ bá fẹ́ràn rẹ̀ wọ́n náà jẹ́ ṣe tiẹ̀ so ń gba àwọn délé wọ́n bá lọ rẹ́ sínú abọ́ wọ́n bá dógun gbogbo ṣe pé mọ̀kọ́mù Ibrahim àbí òye alibarika rẹ̀ kìí tá a rí gbà wálé òun la dà síbi àfi tí Ibrahim ọba sílẹ̀ gbẹ̀ kàá bà lókun ẹ gbọ́rọ̀ àkàrà mọ̀kọ́mù ọba ẹnìkan dé Mẹ́kà ó dé Mẹ́dínà ó wá rí lẹ́kùn àbáwọ̀ mọ́sálásí pé la ilaha illallah ah! ṣé pé Allah jẹ́ kémi náà wá bì lọ́ba sì mẹ́kà rẹ̀ ní bá fi ń gbolẹ̀kùn bá fi ń gbolẹ̀kùn wọ́n ní kí ló dé ó lọ àlùbáríkà ni àlùbáríkà ni àlùbáríkà àlùbáríkà àlùbáríkà bá bàbá ọ̀daràn àlùbáríkà bá wù alọ́sára fa oníkálukú àti labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak abasi ra wọn alálàájì kan ọ̀rọ̀ àtàràtàrà wọn máa ń rọ pẹ̀sì wọn máa ń rọ pẹ̀sì wọn máa ń rọ pẹ̀sì èèpẹ̀ kí lẹ fẹ́ fẹ́ pẹ̀sì àgbélọ́lé ni ẹ gbé pẹ̀lọ́lé èèpẹ̀ báwo ó lè pẹ̀ àràfà kí ló dé ó ní à ogun gbogbo ń la ilaha illallah so ẹ rí i pé irú rẹ̀ wọ́pọ̀ débi pé mo ń sọ fẹ́ nìkan oúnjẹ fúlàní tí ń rọ pẹ̀lú ọdún tá a wí mo á ní à tí n bá sọ fún ẹ ipe pẹ àràfà yìí anẹ́nìjọba lọ fi àwọn tipa kó wa tí wọ́n fi lẹ́bù gbogbo àyè sódà àwọn èèyàn ò fi lè jókòó dáadáa ní àràfà ó ní ẹ wọn bá kó wa láti fi kíbi ìbá tẹ́gbọ́n àràfà ti fẹ́ sí. eléyìí túbọ̀ sí pé àwọn èèyàn wú àlùbáríkà oríṣiríṣi káyì ọ̀pọ̀ àkàràwọ̀kùnmùlá nígbà tá a kọ́kọ́ dé gbogbo aṣọ tara Kaaba wọ́n fi bo Kaaba látòkè délẹ̀ gbọ́n nígbà tí ó ọjọ́ ọdún léyà táwa ṣe tawafu al-ifada wọ́n ti ka wọ́n ti ka wọ́n ti ka wọ́n ti ka sókè ó ti wà ń déédéé bíi líńtẹ́ẹ̀lì lẹ̀kùn kàábà àwọn nàìjà àti àwọn míì wọ́n á ní hmm, kàábà náà gbé ara mi ara mi báwò <laughs> ìpè kàábà ti kò gbá ara mi kankan wọ́n kọ́ òkè nítorí pé gíà sọ rẹ̀ ni torí pé wọ́n ti sọ́ọ̀dì fún àwọn alálàájì káì wàlá àwọn èèyàn burú yóò máa ṣe tàwáàfọ̀ subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah yóò wọ́nà tó fi débi aṣọ ara kàábà wọn afẹ́fẹ́ lẹ́sìn bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀daràn lọ́ba ti débi aṣọ yóò rẹ̀ ni tọ́ba ti rẹ ìmúlọ̀lẹ́nu ogun gbogbo ń ṣe àlùbáríkà yìí náà ṣé gbogbo nǹkan náà la lè máa wá àlùbáríkà lára rẹ̀ lójú ọ̀nà pa fẹ́ sọ ìmánì wa ẹjẹ́ àjọ yé wa o ṣẹ̀rí àtọ́ka sí fáwọn nǹkan kan wà lódodo tó jẹ́ pé a lè máa tara rẹ̀ wá àlùbáríkà bí màánà ẹ̀san rere a máa tara ṣíṣe wọ́n wá ẹ̀san rere ńlá àlùbáríkà gẹ́gẹ́ bí kíké alukur'an ẹni tí máa ń wá alùbáríkà kọ́ máa ké alukur'an ẹ gbà ládàtọ̀ pọ̀ lọ́dọ̀ Allah bákan náà sẹ̀rí àtúntọ́ka sí pé mọ́sálásí mẹ́kà alápọ̀nlé ìyẹn máa lọ ọbẹ̀ láti lọ wá alùbáríkà ṣíṣe sọ láti ń bẹ̀ kí ni túmọ̀ alùbáríkà yẹn láadáa sọláàtì tá a bá ṣe ń bẹ̀ torí àdìpẹ̀lẹ̀ ẹ̀san bẹ fẹ́ni tó bá ṣe sọláàtì níbẹ̀ yẹn sọláàtì kan bí mi àtò àlùfí sọlẹ̀ èèyàn fi gba láadáa one hundred thousand a àlùbáríkà ńlá ni àlùbáríkà ńlá ìtumọ̀ àlùbáríkà lẹ̀ ń gbọ́n o wọn náà ní pé láadáa ńlá akramakumullah mọ́sálásí tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní tábà ṣe sọláàtì kan bẹ̀ àgbàládà one thousand sọláàtì tá a ṣe níbòmí alibarika ni àbí ẹsẹ alibarika alibarika ni tọ àwọn abẹ yẹn ṣẹ̀rí à ń ká gbìyànjú ká sojú kòkòrò láti nípìn nínú irú àwọn alibarika báyìí àwọn alibarika kan wá wà àwọn àlùbáríkà kan wá wà ilé ìtísẹ́ rẹ̀ ni kò sí ń tọ́jú bẹ́ẹ̀ o ká sọ́ra fún ni o àwọn àlùbáríkà tí ọ̀tọ̀ àwọn dóríṣi méjì alákọ̀ọ́kọ́ àìrọ́ọ̀lù làìṣẹbọ sí Allah tó bá ti lè rọ́ọ̀lù ó ti dọ̀ṣẹbọ àlùbáríkà wọ̀nù òun náà ni kọ́ ọ máa lérò pé nǹkan tó ń wá àlùbáríkà rẹ̀ ni ó dá sí àlùbáríkà pọ̀ bí kéèyàn máa wò pé kàába ni ó dá sí àlùbáríkà fún yẹn alhajarul aswad ni ó dá fún yẹn lálùbáríkà omi zemzem ni ó dá fún yẹn lálùbáríkà ẹni tó bá ti rò bẹ́ẹ̀ ó ti ṣẹbọ sí allah torí náà àdìsí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni albarakatu min allah alibarakatu minala ọ̀tọ̀dọ̀ Allah lalibaraka ti wa ẹni tó bá ti rọ́ọ̀lù eléyìí tó rò pé kàábà ni ọ̀dà fún lalibaraka omi zemzem ni ọ̀dà fún lalibaraka onítàn ti ṣẹbọ sí Allah oríṣi kejì òun ni títọrọ alibarika tó já sí pé yẹn ti ṣe àdádálẹ̀ ẹni tó bá ti ṣerú rẹ̀ ó ti ṣàdádálẹ̀. onu náà kéèyàn máa wá àlùbáríkà nǹkan tí sẹ̀rí ọ̀tọ́ka sí pọ́lá àlùbáríkà. kẹ́ ẹ máa wá ní ìgbàgbọ́ kólúwa ti fàlùbáríkà sí lára. àbí nǹkan tí sẹ̀rí àsọ ipe àlùbáríkà ń bẹ́ńbẹ́ àmọ́ kẹ́ ẹ máa gbọ́nà tí sẹ̀rí àní igi kan ń bẹ lágboolé yín ẹ igi ẹ bá ní kí alùbáríkà ni o ṣé sẹ̀ríà ọlọ́lá alùbáríkà kìí ṣe sẹ̀ríà ajẹ́pẹ́ ti sàdáadáa lẹ́nu lẹ́ bá ra igi ìbẹ́pẹ́ imú ẹ kọ́kọ́ hàn gbogbo ewé orí ẹ̀ ẹ kó gbogbo ìbẹ́pẹ́ rẹ̀ náà àwọn ìbẹ́pẹ́ alálùbáríkà gbogbo gi rẹ̀ papò rẹ̀ ẹ tún bẹ̀rẹ̀ sí ní jẹ́ tèkó tèkó ẹ jẹ gbogbo gi náà tán bá alùbáríkà la jẹ́ o. tẹ̀lé yẹn kí la yẹn bí dàá. ààrẹ ẹran lọ́jà agbẹ́ran sómi aníkábẹ̀rẹ̀ sí ní gé ẹran làbárí ọlọ́ lára ẹran ẹran alálùbáríkà lára gbogbo aráàlú ẹ wá wòran o ẹran alálùbáríkà arẹja òkú èkó lára àtòkú èkó sómi aníkábẹ̀rẹ̀ sí ní gé ọlọ́ lára àpẹẹrẹ. abalẹ̀jà alálùbáríkà lára ó ti ń fi alùbáríkà sára ń tẹ́rì ọ̀wá pé alùbáríkà ń bẹ́ńbẹ́ mo rò pé yé wa ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ lálálùbáríkà onítọ̀hún ti ṣe àdádálẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ a ní àwọn nǹkan oríṣi mẹ́ta kan wọn náà ní ká máa wá alùbáríkà àwọn ẹni Allah àwọn ẹni rere ká máa wá àlùbáríkà ara wọn ẹlẹ́ni rẹ ni lágbájá ẹ wá báwọ́ nígbà tí ẹ wá báwọ́ pẹ̀lú ẹ bá di ọwọ́ rẹ mu kẹ ẹ bá sọwọ́ lẹ̀ mọ́ ẹ máa ń fún ẹ máa ń fún ẹ máa ń fún kí ló dé ẹ ń gbà àlùbáríkà ni ẹ ń gbà àlùbáríkà ara rẹ kéè ó tètè jáwọ́ tí ẹ kú kí ló lóyún ọ gbádùn àfi yìí pé bó ṣe bọ́ lọ́wọ́ ọwọ́ amọ́wọ́ rẹ̀ ọwọ́ atúfin rárá rẹ̀ òfin rárá rẹ tí ọba fi lè sọ ọwọ́ rẹ lẹ́kọ́ máa fi rárá rọrùn ó túmọ̀ sí pọ̀ dára níwọ náà irú rẹ lẹ́rìí táwọn ń tọ̀rí kọ́ máa ṣe nígbà tí mùrídì ti ṣe òfin lọ́wọ́ mùrídì ọba mẹ́kẹ̀ yóò máa fẹ̀kẹ́ rẹ̀ ra ọwọ́ ṣéwù yóò tún mú ikùn rẹ̀ yóò sì aṣọ òkè kọ́wọ́ ṣéwù ọkàn kún òun ṣé wo ń gbẹ ṣé wo ń so àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ nígbà tó ṣe pé wọ́n dá nǹkan kan mà so gbogbo eléyìí wọ́n bẹ nu pẹ́ ń ṣe àdádálẹ̀ ọ̀ ń wá pé ó fún ìyàwó ṣéwù rẹ lówó ẹ dákun aṣọ tí bàbá wọ̀ tí wọ́n bá ti bọ́ ọ́lẹ̀ ẹ dákun ẹ̀jọ́ tẹ̀ lọ́wọ́ mo ti fẹ́ wọ̀ mo fẹ́ gbé àlùbáríkà wọ̀ mo fẹ́ gbé wọ̀ kí n gbé wọ̀ kí bàbá ó tó kú <laughs> tí wọ́n bá ti wọ̀ ọ́ tán ń bá wọn fọ́ ń dà padà gbogbo eléyìí kí ni wọ́n ń pè bídà àdáadáalẹ̀ hmm. bí bàbá yẹn ṣe mú mi tán báyìí kálukú bá bẹ̀rẹ̀ sí ní dídàdún àwọn alágbègbò ẹ̀gbọ́n alágbègbò àwọn alágbègbò ẹ̀gbọ́n wọ́n ti la àwọn kan mọ́lẹ̀ lọ rẹ̀gẹ̀dẹ̀ lórí ìgò ìgò sì ń wò wọ́n rẹ̀ pé ẹ̀rọ àwọn èèyàn ti bọ̀ abọ́ sí lọ́wọ́ bóun náà ṣe sí tóníkùn ọ̀yanu sí báyìí ẹnìkan hàn án omi dànù àtẹ̀gùn kálukú wa yanu pé tí ń bọ̀ fẹ́sí wa lẹ́nu pé bàbá a eléyìí gbogbo ẹ̀ bídà bídà nù ẹ̀ríkẹ́ yẹn ọmọ súnà ọ̀dà púpọ̀ gbogbo wọn múni lẹ́rú èèyàn àyà dìndín èèyàn àyà dùndú yóò yà dìndín rìn ọkàn máa wò wọn ràn pé ọ tó gbà mí lọ́wọ́ tó fi dáhùn eléyìí wò torí pọ̀ gbẹ́sìn á rí i pé nínú rẹ̀ náà tún ní kẹ́ lọ́ọ́ máa fi ẹnu kó sàárè wọn. tẹlomi bá dé di sáré yàn yọmọ akíti ẹ látòrí lọ síbi ẹsẹ̀ ó tún ma kíti rẹ bọ wá bí orí ló kọ kó ń wá lùbáríkà lọmọ kpora mọ sáré wọn wọn tún bù nínú ẹ̀pẹ̀ sáré gbogbo eléyìí Al-Imam abu hamid al-ghazali àti apá kan nínú àwọn alhànàfíyà wọ́n ní àádẹ́tù nasara nínú àṣà àwọn nasara gbogbo eléyìí wa ọ gbọ́dọ̀ dán wò. bákan náà kéèyàn lọ máa tẹ̀sìn nídìí sáré kó ló ń fi wá àlùbáríkà àdáda lẹ́nu tó bá jẹ́ pé Allah lè bá ń sìn bẹ́ẹ̀ àmọ́ nídìí sáré. Allahu lẹ́ ń sìn bẹ́ẹ̀ nídìí sàárè kẹ́ẹ̀jẹ́ kó yé yín àdádálẹ̀ lẹ́ ń sìn o tó bá jẹ́ pẹ́ni tó wà nù sàárè lẹ́ kúkú ń pè ńkọ́ ẹ̀ ti ṣẹbọ sí Allah bẹ́ẹ̀ náà ni àwọn àyè àti àwọn àkókò ètí ìṣẹ̀rí àtọ́ka sí kí wọ́n lọ́lá nínú rẹ̀ ó náà gbogbo àyè tí Ànábì sallallahu tó ti sọ̀kalẹ̀ rí àbótí ẹ̀sìn ìjọsìn bẹ́ẹ̀ rí kó wá jẹ́ pé gbogbo bí tábà ti gbọ́ pànàbí ti sọ̀kalẹ̀ rí àwọn náà sọ̀kalẹ̀ ńbẹ̀ gbogbo bí tánàbí ti ṣe sọ láti rí àwọn náà ṣe sọ láti ńbẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ló kọ́ pẹ́ ń wá lùbáríkà kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà bẹ́ẹ̀ náà ni ẹ̀rí pé ṣẹ̀ríà sọ pé òkè kan wà sanabi sallallahu alaihi wasallam máa ń lọ nu kòtò wà ń bẹ ní kanabi Thawr kánabi ò tó dà nabi kánabi ò tó dà nabi káma wá lọ bẹ ní ìsìn ló kọ pọn wà lùbáríkà kò sínú kàtí sẹrí àgbà fún wa bákan náà òkè tánabi sallallahu alaihi tó dúró lẹ́bàá bẹ̀ ní àràfá káwá lọ sùrùbó kálá ń wá àbílẹ̀ kan pélé ti bí ànábì nìyí. kò sínú tí ìsìláàmù fi kọ́ wa pé ká máa lọ ọbẹ̀ ká láǹgbá àlùbáríkà léyìí torí ẹ̀ lànà bìsí ni la tushaddu rihalu illa ila thalathati masajid àwọ̀dọ̀ di gàrí ẹ̀sìn ẹ̀ àfi lọ mẹ́ta àwọ̀dọ̀ di gàrí ẹ̀sìn àfi lọ mẹ́ta mọ́sálásí Mẹ́kà mọ́sálásí Mẹ́dínà mọ́sálásí Baitul Maqdis bákan náà igi ni tàbí òkúta kama láwọn alùbáríkà rẹ̀ kò sínú nǹkan tí islam tó fi kọ́ wa kàába kọ́ lọ́wọ́ alùbáríkà kàába kò sínú tí islam fi kọ́ wa bákan náà hajarul aswad náà ni umar gbàtó dédì hajarul aswad tọ́fẹ́ kó ó ní mọ́ ọmọ kókùtà lásán ni ọ́ ó lè dá sí ni láǹfààní ó sì lè dáni ní lára tí èyí bá ṣe pé mo rí pa nàbì sallallahu alaihi wasallam fẹnu kọ mí ní fẹnu kọ báwọn mùmínì ṣe rí nu. bákan náà Laylatul Qadr ọlọ́lá ṣùgbọ́n bí kò máa rí pé wọ́n máa wá wá àlùbáríkà kan tí wọ́n ọ̀bẹ ọkọ omi zamzam ọlọ́lá bí kò máa lò gbọ́nà tí wọ́n ọ̀bẹ ọkọ kò lò kọ́ anábìtú ni albarakatu fi sahur ìbùkún àlùbáríkà wà nù kájẹ sàárì kọ́ ọ máa wá lò gbọ́nà tí wọ́n ọ̀bẹ ọkọ ilé ìjẹ díẹ̀ nínú àwọn kẹta lè ṣàlàyé nítorí kálíbà tún mú oríṣi ọ̀rọ̀ míì gbọ́ nípa àwọn nǹkan téèyàn máa ṣe téèyàn máa fi sọ ìmánì abẹ Allahu azza wa jal pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù. kó dákun kó ṣàánú wa kó dákun kó ṣàánú wa pẹ̀lú kọ́ba wa gba ìmánì wa lágbàlá kó ṣe wá ní àwọn ẹni tó ṣe pé ìmánì kò ní yà wọ́n kò ní fi wọ́n lẹ̀ lọ kó túnbọ̀ bá wa ṣe àlékún ìmánì wa kó ràn wá lọ́wọ́ láti jẹ́ ẹni tó ṣe é pé. yóò fi àwọn nǹkan tí máa ba ìmánì jẹ́ sílẹ̀ ìmánì rẹ̀ yóò máa bẹ ní nǹkan tó lágbára títí tá a fi fàyè lẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. àwọn tani kẹlọ kó béèrè tí wọn ti yẹ wò tí wọn ti yẹ wò. alhamdulillah wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin at-tawhid àti al-iman àkọ́kọ́ at-tawhid àti al-iman àjọṣepọ̀ tó lágbára wà láàrin àjọṣepọ̀ pé ọ̀kan fẹ́ jù kan lọ. ọ̀kan fẹ̀ jù kan lọ al-iman ọ̀fẹ̀ jù tawhid lọ ara iman ọ̀nà ni tawhid ara iman ni tawhid fabaynahuma umumun wa khusus. فكل توحيد إيمان وليس كل إيمان توحيدا gbogbo tawhid imani kìí ṣe gbogbo imani ni tawhid ẹ̀rí pé níbi táwọn àti ń ṣàlàyé pé arkanul iman tani mẹ́fà ni alákọ̀ọ́kọ́ ni al-imanu billah al-imanu billah yẹn a sọ wípé èèyàn ò lè jẹ́ni tó ní àfi kọ́ mọ̀ yìí pé téèyàn bá lóun gba Allahu gbọ́ ó gbọ́dọ̀ mọ̀ pé al-imanu billah lahu arba'atu arkan nínú ìmánì sí Allah olórí gùnmẹ́n al-imanu bi wujudillah wal-imanu bi rububiyatillah. والإيمان بألوهية الله والإيمان بأسماء الله وصفاته gbogbo ń tàn pé ń tawhid yẹn ọ̀rọ̀ nípa rẹ̀ ti wáyé nínú rúkùnù alákọ̀ọ́kọ́ tá a pè ní al-imanu billah ajá ikpe kullu tawhidin imanun wa laysa kullu imanin. tawhida gbogbo tawhid imani kìí ṣe gbogbo imani ni tawhid. wọ́n ní sódìgbà tóbìnrin bá tó wọlé ọkọ ní ó tó máa bójú ni rárá kìí ṣègbà tó bá tó wọlé ọkọ ní ó tó máa bójú ṣùgbọ́n bójú àìbójú òun náà ní í ṣe púpọ̀ pẹ̀lú rírọ́kọ ó ní í ṣe púpọ̀ pẹ̀lú rírọ́kọ pàápàá jùlọ láwùjọ bíi táwọn obìnrin ti ń sí gbogbo òhò wọn lẹ̀ so kọ́ máa lọ jẹ́ pé bóyá wọ́n máa rò sóbìnrin míì pé ó burẹ́wà ní fi ń bojú tí òfin ni wàá rọ́kọ tí òfin fi lé ńlẹ̀. bá ti rọ́kọ tí máa ń bojú kò sí wàhálà tó bá ń bojú kó tó rọ́kọ ìgbà míì wàhálà wà láwọn àwùjọ wa yìí nípa pé obìnrin yẹn ó lè má rọ́kọ ó ti ṣẹlẹ̀ tí ọmọbìnrin kan jẹ́ pé ó ti dàgbà dáadáa ń bojú látọjọ́ tó ti pẹ́ kò wá rọ́kọ wọn fẹ́ fẹ́ tó tún fẹ́ kọ̀ pé wọ́n fẹ́ so nínú ìwádìí tí wọ́n ṣe ni pé tó bá lọ́ọ́ fẹ́ tó lẹ́lòmíì ni ó lò wọ́n lẹ́lòmíì àti pé papọ̀ agan láyé òun ẹnìkan kọ́nu sóun rí kó n fẹ́ fẹ́ òun so ó máa jẹ́ bẹ́ẹ̀ a single chance láti wá pé àrìjẹ́ ìta àfẹ́ tó náà bá lọ kí láàmà tí ó ṣẹlẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé pẹ̀lú bá àwùjọ ṣe dọ̀tí tó burú tó bàjẹ́ yìí tó bá dá àti bojú rẹ̀ dúró dìgbà tó bá tó lọ́kọ ó dá torí kọ́ mọ́ lọ jẹ́ pé ojú tó ń bò ló fi pẹ́ ńlẹ̀ bàbá rẹ̀ ò ní fẹ́ ọ ẹ̀gbọ́n rẹ̀ ò ní fẹ́ ọ àbúrò rẹ̀ ò ní fẹ́ ọ. ilé ìjẹbù sì jẹ wọ́n ní àwọn ẹni tí ń ta petrol síbẹ̀ ń ṣe ń fowó kún fáwọn yìí dáa àwọn ọmọ abẹ́ẹ̀ ti ẹ̀ gbọ́rọ̀ torí tó wá pé ọ̀wọ́n làwọn náà rà ọ̀wọ́n náà ni wọ́n ta eléyìí ni sunna Allah. kọ́dà tó bá ra nǹkan lẹ́dínwó tó ta lọ́wọ́n ọ̀sẹ̀ Allah àmọ́ kẹ má fara ni àwọn èèyàn lọ dáa jù kẹ jẹ́ kí gbèsè ayé kó rọrùn fún wọn lọ dáa jù torí ẹ̀ gbogbo bọ́ ṣe lágbára láti mú kí nǹkan rọrùn fáwọn èèyàn ṣe kó ló wọ́n lè bá jẹ́ kí nǹkan tiẹ̀ náà rọrùn ẹ fara ni àwọn èèyàn pápá jùlọ tá a bá mọ̀ pé gbogbo owó lé ayé ìnà bá bá kó jọ ńkọ́ ayé náà la padà fi sí ẹ ṣàánú àwọn èèyàn ẹ má ṣe kà fún wa ẹ jẹ́ ká yọ rọrùn fún wa láwọn ìlú míì tẹ bá rí iye ọkọ̀ tí ó tó táwọn ilé epo tó bá ti ní wọ́n ń tà lẹ́dínwó Allahu Akbar kódà èèyàn fojú géèzì rẹ̀ ń bomi pé àwọn eléyìí ọmọ bẹ́ńbẹ́ dọ̀la nírọ̀lẹ́ ọ̀la kó tó di pé ọkàn wọn níbi táwọn èèyàn pọ̀ dì tó sì yẹ ká máa fara nira wa báwọn ọmọ kúkú yẹ a sì gbọ́ bóyá ìtàn tá a gbọ́ ṣe déédéé pé nàìjíríà wọn ti ń wapo ah, tó bá ṣe déédéé sẹ́lùú tá a ti ń fún wàrà ló ti yẹ kí wàrà wọn kọ̀dá bẹ́ẹ̀ o kọ̀dá bẹ́ẹ̀ tọ́ náà ti rí ìyàwó táwọn fẹ́ fẹ́ but problem tó wà ní pé ọmọ yẹn àwọn nǹkan tó fẹ́ lò ń jọ ìyàwó kò tí ì rí ọwá ló dìgbà tó ń bá tó rí bí kú bá dé ńkọ́ <laughs> bí kú bá dé kẹ́ tó rí ńkọ́ irọ́ lásán pé gbogbo ẹ̀ kárí mi náà ni àbẹ́ẹ̀kọ́ sí. pé ń yẹn kọ́dà bàtà wọ̀ òfin wọ́n fi ṣe báyìí wọ́n fẹ́ wọ́n kàn sọ irọ́ lásán wọ́n sọ tẹ́nà ó tún pẹ́ wa ó ra chain kan ni chain yẹn one seventy thousand ni ah níbi tí nàìjíríà lédè yìí ẹ jẹ́ ra òwò sì jẹ́ lẹ́kẹ̀ẹ́ tán dára sí ẹ̀rí pé àwọn obìnrin máa lẹ̀kẹ́ ṣe ní ìsìn masha allah masha allah la quwwata illa billah tó gbé sọ́nù fẹ́ kóbìnrin tó bá fẹ́ wò gan pé kí n ló gbé ọrùn lẹ̀kẹ̀ lásán ni kó lójú ó gbójú sàn kí ọ yí ọ bàjẹ́ kí wọ́n lọ ń retí tó fi wá fẹ́ lọ ilé ọkọ tí wọ́n bá pẹ́ lórí mi wọ́n lè sin kí esin ló máa ń báyàn bẹ́ẹ̀ wọ́n ní tá a bá rí orúkọ Allah lára agi kan kí ni túmọ̀ eléyìí kò ní túmọ̀ kankan kí á ní túmọ̀ kò ní túmọ̀ kankan tára tí wàá rí orúkọ Allah lára agi nígi bá dára tòun torí pé gbogbo nǹkan náà lẹ́ẹ̀tì rámì tí ọmọ tọ́ka sí pọ́kàn ṣoṣo ni Allah wọ́n ní táwọn bá mú mi kù táwọn lè lo fálùwàlà dáadáa ẹ lè lo fálù àlà ẹ lè lo omi tẹ ẹ bá mu kò fálù àlà wọ́n ní tí àwọn bá jóbi àbí táwọn bá róbì tí ń ṣàbòsí sọ́mọ kan fọ́mọ kan kí làwọn lè sọ fún ẹ wọ ẹni tó lè bá yín sọ fún torí pé ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ ọ̀rọ̀ òdùn lẹ́nu dín yìí ó lè jẹ́ pọ́ ẹ̀ ní sọ́jú bá ń lọ tí bàbá yín ó fi ta yín lépè ẹ wọ ẹni tó lè bá wọn sọ̀rọ̀ bí kíkún ó ṣe dọ́ àwọn náà ní lálábòsí ni yóò ẹ ká máa ṣe dọ́gba láàrin àwọn ọmọ wa wọ́n wá fi àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n fi ṣàkàwé táwọn lè máa tò ṣe sọ láti lẹ́yìn ń bí dáa tí fídíò rẹ̀ ọba ti dé ìtọ́sọ̀yàn di kèfèrí ẹ lè tó lẹ́yìn rẹ̀ àmọ́ ẹ máa wá ẹni tí èsè fídíò rárá láti máa ṣe sọ láti lẹ́yìn rẹ̀ tọ́lá tó fídíò àtọ́sọ̀yàn di kèfèrí ní ẹgbẹ́ lọ sí o torí tẹ́ ẹ bá ṣe sọ láti lẹ́yìn rẹ̀ ẹ ṣe sọ láti lẹ́yìn kèfèrí ẹ bá sì ṣe sọ láti lẹ́yìn kèfèrí kò ní sọ̀lá wọ́n ní ẹ dákun bó láti fẹ́ sọ̀rọ̀ tọmọ wọ́n ló so bàbá mọ́lẹ̀ wọ́n á na bàbá ní bẹ́líìtì tán akọ̀ ẹ̀kú palẹ̀ mọ́ tìyín náà dé torí kò sí tàbí ṣùgbọ́n á dé náà ni wọ́n máa ṣerú ẹ̀ fún ẹ kì í ṣe pè wàá gba tiẹ̀ náà pè ìgbà míì àìfẹ́ni pé ní àìfihàn pé yàn yìí máa mú kọ́mọ máa fi gbogbo wọ̀ sí àtàbùkù lọ òbí rẹ̀. gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n ká sórí social media bàbá kan bi ọmọbìnrin rẹ̀ léèrè pé bolo ti lọ látàárọ̀ tó fi pẹ́ báyìí. bàbá wọn fi ìtara ó fi ń bá a sọ̀rọ̀ bí bàbá ṣe náwó sí pé ó lẹ́nu ni wọ́n máa ń bá sọ̀rọ̀ ní kíni à ó náà bá na bàbá padà bàbá bá lọ mọ́rẹ́ ló náà bá mọ́rẹ́ náà bá lura wọn adúpẹ́ fún Allah pé wọ́n sọ ọmọ nàìjà torí nàìjà ń bí gbogbo nǹkan lè burú bàjẹ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ díẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́ díẹ̀ kí ló fẹ́ sọ́kọ́ díẹ̀ yóò tó fi máa lu bàbá rẹ̀ kí ló fẹ́ sọ́kọ́ díẹ̀ yóò tó fi máa lu ìyá rẹ̀ tí ò sí àwọn géńdé lágboolé nù a wọ́n ràn án lókun ni tó bá ràn án lókun bọ́ ọ̀bá rí kú ọ̀rọ̀ àbúrò rẹ̀ ọ̀nà bàbá rẹ̀ ọ̀nà yá rẹ̀ la ilaha illallah ẹ dákun garagara wo ló wá fẹ́ sùn ọ débi kọ́ máa lu bàbá àtìyá rẹ̀ sówó lo ní lọ́jọ́ lójú ni ọlá lo ní lọ́fẹ́ rúbọ lójú ni. Lo, lo, lo, lo, ipò rọ́wọ́ ló ní tó fẹ́ mú ọ báyẹn ọmọ bàbá àti ìyá rẹ. àwọn èyí fi sórí social media yẹn látàrí èdè tí wọ́n ń sọ ńgbà wádìí sa àwọn ọmọ nàìjíríà sa àwọn ọmọ nàìjíríà bẹ́ẹ̀ nìkan náà bá da owó nàìjíríà yọ tẹ̀ ni o wọ́n bàbá rẹ̀ pé ni kò sí wàhálà tí bàbá lórí ìwọ lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ bàbá chocolate bàbá chocolate bàbá chocolate tí wọ́n fi sọ di ọmọ chocolate sọ̀rọ̀ pé ń gba àwọn bàbá rẹ̀ òbí nu kí wọ́n sọ sínú omi àgbàrá kódò ọ̀bọ ti gbé ọ lọ bá tọ̀ sùn wọ́n sànù rẹ wọ́n wá dàgbà nìṣọ́ wọ́n á mọ̀ pé bàbá rẹ̀ aláranumá ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́kọ̀ọ́ bàbá mi ti lára nu mọ́jú bàbá yín ti bàbá burúkú à kò gbọ́dọ̀ jáde lẹ́nu ọmọ rí abẹ́ Allah kọ́ máa ti wà lórí ibú ọmọ ní wọn fẹ́ pọ̀ lu bàbá rẹ̀ bàbá kò tí ẹ̀ ṣe sọ wàhálà lu bàbá rẹ̀ lu màmá rẹ̀ a'udhu billahi minash shaitani ó ní ọ̀dọ̀ adáde mo ti lù yín bọ̀tẹ̀ um, ẹgbàá wa mílíọ̀n yìí kò ní ta fún wa mílíọ̀n rẹ̀ lẹ́yìn lólù. <laughs> àmọ́ àwọn bàbá rádaràda ayé tí ó lé tó lù mí o fún mi lómi <laughs> so àwọn bàbá rádaràda ni ẹ o so a sì dúpẹ́ fún Allah pé kò sí bàbá rádaràda náà jà. wọ́n ní sáwọn lè ṣe àzìkárù sọ́bà káwọn tó sàṣùbà tó bá ti jọ lójú pàlùfájà rè ti yọ àmọ́ tí alifájàrí bá ti yọ ọ̀rọ̀ kàtà alifájàrí wọn ni ò ṣe fọgbà mọ́ṣáláṣí lọ àmọ́ láàrin àsìkò kí ìmáàmù yìí ó tó dé ọláǹfààní àti ṣe àrùkárù sọ́bà àdébì kan láti sọ́bi tó bá dé sẹ́mà ti sálámà tó tẹ̀síwájú lẹ́yìn tó bá ṣe àrùkárù ẹ̀yìn sọ láti kà wọ́n ní bó làwọn ṣe máa ṣe sọ láti nu bàálù ó béèrè nì lọ́dọ̀ àwọn ẹni tí ń mójútó àwọn ẹni tó wọ bàálù àwọn tí ń pín mi tí ń pín omi pín oúnjẹ fún wa ó béèrè lọ́dọ̀ wọn tó bá pín bàálù yín kìí ṣe irú ìtàn facilitate kẹ́kí tó bá tẹ àwọn kankan lára àga rẹ lẹ́yìn àga tó àwọn ajú rẹ yóò sọ fún ọ direction of the kibla bí bàálù ṣe ń lọ yóò sọ fi tí kibla wà fún tí ó bá ti jẹ́rù rẹ̀ ó bi ọ̀kan náà àwọn yẹn ìbáàjọ́ ọkùnrin ìbáàjọ́ obìnrin wọ́n lọ bọ́ béèrè lọ́dọ̀ ẹni tí ń wa bàálù ike bọ́lá kébìlà wà síbí owó rẹ̀ ni ó ti sanwó ẹ̀ lójó yọ ẹ̀tọ́ rẹ̀ ni wàá gbà ńbọ ni kàába kọjú síbí tó wọ́n sọ fún ọ tọ́ba ti sàlù alá ibi tó ti lè dúró wà nù bàálù tí ọba jẹ́rú àwọn bàálù rondórondó tá a máa gùn nù nàìjíríà yìí mo rò pé yé <laughs> àwọn bàálù kan wá tá a máa wọ̀ láti bí Ìlọrin lọ Àbújá nǹkan kan yẹn sọ pé fáànù wọn àbí òye wa tó irú àwọn ilé ńbọ lọ fẹ́ dúró kò síbi tó fẹ́ dúró àmọ́ àwọn bàálù yẹ tó ẹ gbọ́dọ̀ ẹ tún ṣe jàmá ẹ tún ṣe jàmá ní àwọn àyè ibi tó máa ń pè ní emergency door so ńbẹ yẹn ẹ ṣe jàmá ńbẹ ìmáàmù ó dùn wá dùn àwọn kò dùn lẹ́yìn bàálù yìí sì ṣe bíi mọ́tò tó ẹ pé wọ́n máa kọ̀ọ̀nà kọ́ọ̀nà kọ̀ọ̀nà kọ́ọ̀nà bí wọ́n bá ń lọ lọ lọ́lọ́ náà ni kótó di kó yí yọpẹ̀ ẹ ti parí sọ láti rìn tẹ̀lé ìjẹ́bù sì jẹ́ ẹ rúkú dáadáa ẹ forí kanlẹ̀ dáadáa. wọ́n ní tí àwọn lè máa ẹ bá ti sọ pé kẹ́ ẹ má forí kanlẹ̀ kẹ́ ẹ má pẹran nídìí sàárì sókè náà tún béèrè ń bẹ̀yẹn. wọ́n ní èèyàn malkurani kì wàlẹ́kìn ọmọ ìtumọ̀ àlàyé rẹ̀ tí wọ́n kọ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kà ìtumọ̀ àlàyé yẹn ni màá ń kà èyí sì máa ń tẹ̀ láwọn nǹkan tó bá rí ń bẹ̀ tó náà máa ní ládá bí ẹni tó ké kuraani kò ké kuraani kò ta ló ké kuraani ẹni tó bá kà bó ṣe wà alam nashrah laka sadrak òní ké kuraani ǹjẹ́ àwa ti sí payá àyà kìí ṣe kuraani ló ń ké àlàyé ìtumọ̀ ló ń ké mọ́tò kò sí ládá kọ́ bọ̀ kó di oyọ ọwọ́ akọ̀ olófin mẹ́lẹ́yìn ké so ọ̀ bóòlù ló ṣe ń tẹ̀lé kọrí nkọ̀dí torí gbogbo túmọ̀ tán túmọ̀ náà dábàá tuntun yẹ wò á tún máa ráàsì ṣe náà ni mo rò pé yé wa á máa ráàsì ṣe rẹ́gẹ́dẹ́ náà ní irọ́ lásán ẹjẹ bó ti ṣe jẹ́. wọ́n láwọn mú mi sáwọn lè máa mí sí láti mú àwọn gbé láì ṣe ẹran mẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ti mú mi ẹ̀ máa yọ ọnu kó mbẹ́ bẹ́ẹ̀ máa ti mú mi ẹ̀ máa yọ ọnu kó mbẹ́ bẹ́ẹ̀ máa ti mú mi ẹ̀ máa yọ ọnu kó mbẹ́ eléyìí nìkan ti sún nà kọ́ wa ẹ má mi sínú omi. ìmáàmù ń bá sọ láti lọ asọ́bátì ìhòòhò ìmáàmù bá hàn sọ láti bá bàjẹ́ sọ láti ti bàjẹ́ nìyẹn o torí ẹ̀ ajẹ́ sọ láti ó di àtúnbẹ̀rẹ̀ ìmáàmù ti kó bàjẹ́ mà tó o di nǹkan tá a tuntun bẹ̀rẹ̀ wọ́n lẹ́nìkan ó sùn kalẹ̀ ẹnìkan wá gbá alukurani sí lẹ́gbẹ̀ẹ́ ẹni tó wá sùn kalẹ̀ ibi tó ń ti ń jarun pa ọba gbá alukurani ń pa wọ́n ní ta lọ lẹ́sẹ̀ ẹ̀yin náà dáhùn. ṣé ẹni tó gbá alukurani sẹ́gbẹ̀ẹ́ tó ti sùn lọ́dẹ́sẹ̀ ni abẹ́ni tó ti sùn tí wọ́n kọ́ ẹ̀sẹ̀ fún. tó gbá alukurani kalẹ̀ nìyà ìwọ ti sùn wọn ò ní kọ́ ẹ̀sẹ̀ fún tí wọ́n sọ fún ọ kó tó sùn mẹ́tì sọ fún ọ kó tó sùn lẹ́yìn ìgbà tó sùn sọ́wọ́ rẹ control switch rẹ wà kò sí lọ́wọ́ rẹ. wọ́n ní kí ló dé tí pos fi jẹ́ ntí ọ̀tọ̀ ní Islam àwa ní kí ló dé tí gbogbo báńkì ò fi jẹ́ ntọ́tọ́ nínú Islam báńkì rìbá sọ́tọ̀ so ó ní pos náà agent ta ní ṣe wàhálà o ìdájọ́ agent ìdájọ́ ẹni tí wọ́n ń ṣe agent. màmá àwọn okú lẹ́lẹ́sìn nàṣọ́ra wọ́n fẹ́ sìn wọ́n fẹ́ ṣe ìsìn gbẹ̀yìn fún ní ṣọ́ọ̀tì èwo lójúṣe tàwọn táwọn ṣe lọ́jọ́ yìí ó lójúṣe kankan ó lójúṣe kankan ojúṣe báwo àwọn ẹni tí wọ́n ń sẹ̀sìn ni wọ́n lọ yanjú rẹ̀ mo rò pé yé wa èèyàn jábọ̀ sí jẹ́ sọ́tọ́ káwọn ọmọ gbẹ̀gbẹ́ sàárè kọjá wọ́n máa sin sàárè sínú lẹ́yìn tó sì lọ́pṣẹ̀n níbo lọ́mọ àgbà ọmọ fòní. tó àwọn àtàwọn lẹ́jọ́ sì pàdé bẹ́ẹ̀ sì gbé sàárè yẹn lọ sórí tẹ́ kíkálukó sinmi kíkálukó sinmi wọ́n ní kí lànà bí sallallahu alaihi wasallam ń sọ fọ́mọ rẹ̀ Fatima ńgbà tó tọrọ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ̀ ànábì òsùjà ni wọ́n sọ lé wọ́n kàn kọ́ wọn àtọkọ ní nǹkan míì ni ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín tó lóore jọ ọmọ ọ̀dọ̀ lọ subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n kẹ́ẹ́ tó sùn faqat ànábì sì mi lórí ẹ̀. àwọn náà sì béèrè mà torí àwọn náà gbọ́n púpọ̀ tẹ́lẹ̀ yìí jẹ́ èsì sallallahu alaihi wasallam nígbà tó máa rẹ̀ tọrọ ọmọ ọ̀dọ̀ ó túmọ̀ sí pé tíyàwó tiẹ̀ náà bá tọrọ ọmọ ọ̀dọ̀ ọ sọ pé jẹ́ kí n ṣe àlàyé nǹkan kan fún ọ tó lóore jọ ọmọ ọ̀dọ̀ subhanallah mẹ́tàlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n so yẹ Allahu akbar tábà fi kúnra àwọn ó di mélòó mẹ́tàlélọ́gbọ̀n pẹ̀lú mẹ́tàlélọ́gbọ̀n ó di mélòó mẹ́rìndínláàádọ́rin tábà tún fi mẹ́rìnlélọ́gbọ̀n kún ọ̀dọ́gbọ̀rún gérégé ó lóore jọmọ ọ̀dọ́ lọ gẹ́gẹ́ bí ntànàbì fi mà wá ibẹ̀ láti wá mọ̀ bíyàwó rẹ ní imáni àbí òní imáni sòtò bá ní má nìyẹn sọ pé tọ́ sallallahu alayhi wa sallam mo ti gbọ́ mo ti gbà ó yé mi ti bẹ́ẹ̀ ṣe sọ̀lọ̀ tí ọ̀la ní má nì pé ànábì bá wò ànábì bá wò wọ́n ti dáràn torí kélédè Yorùbá tó bá sọ pé ànábì bá wò ẹ ń bá pe tànábì ní bá wò ó ti fojú tẹ́ńbẹ́lú ànábì ó ti tàbùkù ànábì ara tá à ń sọ bá bú ànábì pẹnáltì rẹ̀ Deborah tán panjọ́ sí nítorí náà sọ léde haúsá bẹ́ẹ̀ ni o wàláì ọwọ́rú statement tó sọ nù wípé tá a bá sọ̀rọ̀ ẹ máa pa wo bàs sọ̀rọ̀ pé ńgbà tí wo kí sẹ́sìn o torí pé wà àtọkọ rẹ lẹ́jọ́ ń sọ̀rọ̀ ọmọ kí ọlọ́run gbọ́n tẹ́ ń sọ ọkọ ń tíráì láti pànàbì ló ní ká máa ṣe bẹ́ẹ̀ wà á nànàbì bá wò a ó ti fẹnu já géètì tiẹ̀ bọ̀ wọ́n sì ní tí yẹn bá bú ànàbì tọ́ba túbà wọn nígbà tútù bá rẹ̀ wàláì ó lè wọn nígbà tútù bá rẹ̀ torí pé ẹni tó bú ti kú ànábì òsì yìí àwọn akalẹ̀ ká máa bó ń gba tútù bá ẹni bá ṣẹ̀ ìpàdé dàlà ìra tí wọn bá fi àjọ láyé kí wọn pa ọ ìpàdé dàlà ìrà anabi kọjá gbogbo bó ṣe lérò ẹrí pé táwọn máa ń sọ̀rọ̀ ní ìsìn bàbá ọkọ rẹ tí bàbá bá dá sọ̀rọ̀ o lè má fẹnu gbé bàbá lẹ́nu sọ̀n lẹ́yìn bàbá nígbà tọkọ rẹ ń sọ pé tọ bíbá mi ti dá sọ̀rọ̀ yìí ó yẹ kó gbọ́ bàbá rẹ báwo mo rò pé yé àtọ́ bá kà nábì fún bẹ́ẹ̀ tí ẹ bọ̀ tí ọ bọ̀ ọmọ yorùbá lọ́kọ́ èdè gidi máa sọ pàápàá tá a máa ń sọ̀rọ̀ ẹ̀sìn àwọn èdè àlùfàṣà tí wọn bá ṣe ti pè sẹ́ni tí ọ̀yẹ́ kéèyàn ó pè sí tolú ẹ̀ bá a abẹ Allah kọ́mọdé àbúrò ọba wa o kó jẹ́ ká lè mójútó ẹ̀sìn wa o subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.